láyé ṣebí lórí owó ni lórí ajé ni lórí owó la ṣe ń ṣiṣẹ́ lórí owó la ṣe sáré kí ó lè dára fún wa ká ṣiṣẹ́ bí ẹrú ìyẹn kọ́ ló sọ ní dọlọ́rọ̀ o ẹni mọ̀mọ́ lójoojúmọ́ ìyẹn kọ́ ló sọ ní. Ah, yes o ti gbọ́. ibẹ̀ lẹ́rẹ̀ múra ẹ̀. bẹ́ẹ̀ ni ah, o ti gbọ́. Eh, obama one ọmọ bákà olúwa ní sọlá ọ̀rẹ́ olúwa ní sọlá. kí ló ń ṣe. ah èmi ló ń sílé ẹ so mo dẹ̀ ń láti débẹ̀ dandan dandan ni. tó dàbí wọn á dárúkọ ẹ fún mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ mà láìkẹ́ gan-an. ah ẹ kó adébáyọ̀ nǹkan nǹkan kan náà ni wọ́n o ah, i'm telling you obama yẹn jọ kan wàá mọ̀ ọmọ bàkà. èmi ah, èèyàn ájì láti olúwa ló ń ṣọlá ogun gáúsù ah, kò sí wèrè anyway inú mi dùn tẹ́ bá tẹ̀lé máa attend sáwọn irú àwọn programs bẹ́ẹ̀ irú wọn lẹ́kọ̀ọ́ wọn á help yín. tí o bá mọ obama in fact oríyàn mọ̀ nìyẹn so ìyẹn bẹ́ẹ̀ dẹ́n mo ti fẹ́ rí ẹ tẹ́lẹ̀ o. ṣé kò sí. ah kò sí nǹkan kan lórí ọ̀rọ̀ yọ̀mí ni o tó ti yẹ ọtí tó máa mú yẹn. àbúrò mi. bẹ́ẹ̀ ni ọtí tó máa mú yẹn ti pọ̀ ju òru ló máa fi ń wọlé èmi ni máa ń ṣí géètì fún ó lè jago méjì so ìdí ẹ̀ tí wàá fẹ́ sọ fún ẹ kó má lọ corrupt ọmọ kékeré yìí tó ń tẹ̀lé yín. ṣẹ́rí ọkùnṣọ́ ẹ ṣe ojú òní tì í ṣẹ́rí yorùbá ní bí ewé bá ti ń pẹ́ lára ọ̀ṣẹ́ ó máa ń dọ̀ṣẹ́ ni ẹ̀yin náà ti di fámìlì wa nínú kọ́pàǹdì túnbá ní mi ò rí tó ń ṣẹlẹ̀ sí ẹ̀yọ́mí irọ́ ni mo pa èmi náà rí gbogbo èmi náà dẹ̀ ń bawí mi ò fi ilẹ̀ lọ́rùn ẹ̀gẹ́ tèmi akọ ẹ̀wò ẹ̀ ṣàbà kú fàdúrà kọ́lọ̀ tó bàbá àdáwọlé kó fi gbogbo àwọn pàlàpàlà kó fi sílẹ̀ ṣé ẹ ti sọ fún wọn sí wa àti dájú. Ah, irọ́ irọ́ mo mọ̀ pé wọ́n ló lè handle case yẹn náà. ẹ dada mi ma ah, handle ẹ ṣe ẹ lọ ṣí gètà jáde. ẹ dẹ́n báyọ̀ tó bá dé ọ̀rọ̀ wa o láàrin èmi pẹ̀lú. ọ̀rọ̀ wo ọ̀rọ̀ wo ló wà lẹ́nu alákọ̀ọ́rí ẹ̀ tó fẹ́ sọ kí ló dé tó jẹ́ pé gbogbo ọjọ́ ayé tiẹ̀ ìbòrò ìbàrà láì ṣe bàkà ṣọ́ọ̀fì sí ẹni ṣígẹ́ẹ̀tì náà wí àwọn ọmọ ń lọ bì kan wọ́n ní o ṣígẹ́ẹ̀tì ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ẹ̀ kí ló wà lẹ́nu ẹ̀ tó fẹ́ sọ. Ah, ah. màámi màámi àgbàlagbà ni yín ẹ máa ṣe sùúrù pẹ̀lú ọkùnrin ọkọ mi kò lọ́rọ̀ gbọ́ sórí iṣẹ́ gẹ́tìmáì kò fìtì ẹ o alájọ ló yẹ kó lọ máa ṣe o. kẹ̀dẹ̀ wá wò ó ọ̀rọ̀ pàtàkì ló ń bá mi sọ o ọ̀rọ̀ ara wa náà ni bí bí bí kọ́pọ̀ǹdì bí ó ṣe ní dàrú bí ẹbí wa ṣe ní. má jẹ́ kó disturb yín ẹ máa lọ bí tẹ́ ẹ ń lọ. ẹ wo bọ̀dá mi bọ̀dá mi ah, ẹ wo jẹ́ káwa náà máa lọ síbi tá à ń lọ náà for how long a fẹ́ fi dúró síbi báyìí ah, a ti pẹ́ ẹ̀ ah, ọ̀rọ̀ tí ó tọ́ tọ́ ọmọ ọtọ́ ọmọ ẹ̀sẹ̀ náà lọ́wọ́ máa fẹnu sí nǹkan tó ń pè wọ́n sí. à ń torí ọ̀jà ajá oníkíná ṣe lẹ́yìn kò léwu. ẹ máa lọ bí tẹ́ ẹ lọ jàre. dẹ̀ ń wò mí sọ̀rọ̀. Màálù. Màálù. Mo ń dáhùn tí mi ò Kí ni ọkọ̀ ṣọ́ọ̀ ṣe fún kí ẹ fi ń tì tẹ̀ báyìí? kí ló sọ pé mo ṣe fún òun? Kí ni mo ṣe fún? Kí ni mo ṣe fún? Ẹ tí ò tí rí kankan. Màmí, ọ̀nà ló jìn o, ẹrú ni bàbá o bí ẹ ṣe bí wa ni wọ́n ṣe bí uncle show and uh, yàtọ̀ sí yẹn this man has been contributing his own effort positively into this family ó ti di ara wa àìmọye àwọn ọ̀rọ̀ tó ń bá wa sọ tó dẹ̀ wúlò fún wa àbúrò mi ló jókòó yìí ó ti pè mí pa mi sọ̀rọ̀ àbúrò mi láìmọye gbà ó wúlò fún wa kí ló bá ṣe fún for God's sake ẹ take it easy now. ẹ dúró náà ṣé ọkùn ṣóò tẹ́ ẹ pariwo yìí ṣé òun ló wá kọ́ yín sí mi òun ló fẹ́ kẹ̀yìn yín sí mi àbí bẹ́ẹ̀ kọ́ nínú ilé yìí ó fẹ́ kẹ̀yìn àwọn ọmọ mi sí mi ah bàbá ìyá gbàánu lè yìí ẹ tiẹ̀ dúró nígbà tẹ ló máa contribute kan sínú ilé yìí tó wá jẹun sílẹ̀ láì ṣàjà tí kò lè fọbọ́ ṣé mi ni kí n wá fọbọ́ fún ẹ ẹ wá sọ ọ́ sìn wípé mi treat ẹ̀ badly kò tí ì rí nǹkan kan o. mọ́mì mọ́mí kí ni kí nìkan tí wọ́n bá ṣe fún nítorí ọlọ́run ẹ́ pé wọ́n á ran egungun tẹ́ ẹ̀ ran iṣan mọ́rọ̀ bàbá yìí mọ́mí ẹ má gbàgbé o wípé bẹ́ẹ̀ ṣe bí wa náà ni wọ́n ṣe bí àwọn náà no matter how the case may be mi ì mọ nǹkan tó lè ṣe fún yín ah, ẹ gbàgbé gbogbo ẹ̀ náà tó bá mọ̀ pé ọ̀rọ̀ yẹn ń ru yín nínú ẹ rí bí gbé sí ẹ pè wọ́n kẹsàn fún wọn pé nǹkan báyìí ni wọ́n ń ṣe fún yín tẹ̀ láìpẹ́ mo dẹ̀ wà very sure pé wọ́n máa stop ẹ̀ àwọn náà ń ṣe èèyàn òun ìṣoníjàgídíjàgùn èèyàn náà ẹ má jẹ́ kó máa rí ní rí pé ah ẹ mọ́mì ní àwọn lára ẹ mọ́mì ò jẹ́ káwọn nísinmi ẹ mọ́mì ń fi gbogbo nǹkan dayé àwọn láwọn. iṣẹ́ gbogbo yẹn tẹ bá gbà lọ́wọ́ ara yín sìn ẹ sọ fún wa a lè jọ sọ láàrin ara wa. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o torí mi tiẹ̀ ti ṣe kọ̀kọ̀ fún rárá mo ti sọ fún mo ní kó fi titi ẹ̀ ṣe titi ẹ̀ nínú ilé yìí kí bí ṣe gate ló gbà mi ò dẹ̀ disturb ẹ̀ ó ń dí mi lọ́wọ́ o ó ń dí mi lọ́wọ́ o. ẹlẹ́sẹ̀ ṣe kí ni ẹ ṣe ṣe bẹ̀rẹ̀ gbọ́ gbọ́ kí mọ́mí rẹ̀ sọ. ṣé mo pé abiyamọ lè mú mọ́mí má wàá gbàgbé o pé bẹ́ẹ̀ ṣe bí àwa yìí náà ni wọ́n ṣe bí wọn for how long lẹ́fẹ̀ẹ́ fi máa treat wọn bad ẹ́ mọ́mí kò dáa ẹ̀ẹ́dẹ̀ rówó ẹ rò wò tó bá ṣe yẹn pé wọn kẹsàn fún pé nǹkan tó ń ṣe fún yín ò dáa gbogbo lè tẹ́ fi ń pariwo mọ́ wọn yìí kò wá òkè. tó bá tún fọwọ́ kàn mí tí bá fi ọwọ́ òdì gba ẹ lẹ́nu. èdè gbọ́ǹkó táwọn bọ̀dá mi fa yín sọ̀rọ̀. èmi ti sọ èdè màá sọ mo máa fìtínà tiẹ̀ nínú ilé yìí á lóun ò wáyé mi mọ́ o ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o kò tí ì rí nǹkan kan. yé mi ní ìmọ̀ tó ń gbà lọ́wọ́ ara wọn. Ojúmọ́ ló yé mi rọ́mọ pa. Ẹ gbà mí. Ó fẹ́ ké èmi àtàwọn ọmọ mi síra wa. Nínú lẹ́yìn, ní ti ẹ̀yìn gbà sókè ní aláyé kò ní ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni bàbá ta lóyè sí àlùbáríkà lójú ó ṣe pàwọ́. Àlùbáríkà lójú sí ó. Fèrèsé ṣẹ́mi ìmọ̀ aṣẹ́rú ẹgbẹ́ mi. Akẹ́ṣẹ́rú ẹgbẹ́ mi. Fèrèsé ṣẹ́mi. Some already bébí ṣeré má jẹ́ purọ́ fún ẹ lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí níbi tí a wà yìí ìwọ nìkan ló fáìn jù that's my princess. ọkọ ló tún mi ò fẹ́ yẹn o so ẹ mí pé àwọn àtàwọn mi bẹ̀rẹ̀ àwọn Fine. àbá àwọn ọgàn àmọ́ra mu in that case bá káwọn lè kà lọ sùn kẹ́yìn àti ìyàwó yìí kẹ́ máa lọ club. irọ́ kò le tó yẹn ṣàpè yorùbá náà ló sọ pé nǹkan tá a bá ní òun là ń ná ni kì í ṣe pé ẹ̀yin tó kù fine but lọ́wọ́lọ́wọ́ lójú tèmi ń bíbà yìí o òun ló fine jù. ẹ má dà lóhùn mm, torí kó fẹ́ múra dress to kill òun ni ò ṣe múra nílé ó ṣe wá sí ibà yìí wà múra. gbogbo yín lẹ fine ẹ fi ìyàwó mi lẹ ẹ jọ. ẹ wo ẹ jẹ́ ká fi gbogbo àwọn ọ̀rọ̀ yìí sílẹ̀ ẹ jẹ́ ká máa lọ síbi ìta ń lọ táìmù ti lọ. ó ní ká máa lọ orí ọmọ àbúrò ẹ̀kọ́ ṣá máa fi sílẹ̀ sílẹ̀ lọ́dọ̀. Oh. Ah, èmi ò lálẹ́ o tí bá lọ lé mo máa kó bá yín ṣe bá dán lọ kílọ̀bù ni. òótọ́ ni mo ti sọ fún mọ́mí sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé èmi àti ẹjọ́ ń jáde bódẹ̀ ṣe wà òun ni tíkẹ́ẹ̀tì mo fi jáde òun náà dẹ̀ ní tíkẹ́ẹ̀tì máa tún fi wọlé padà so ẹ jẹ́ kó gbájú máa lọ kílọ̀bù. ẹ má kí yẹn dára ju ẹ jẹ́ ká ẹ jẹ́ ká make move. guys ṣe nǹkan tó ṣẹlẹ̀ ní náírà tí ń dọ̀bọ̀ iṣẹ́ rẹ̀ jù àbí kí lẹ fi ẹjẹ́ ká falẹ̀ ìka ṣe owó kí ní ìkàlẹ̀ kẹsì. alẹ́ ìbá wò alẹ́ ti yá ju jẹ́ ká fi sọ́tún là tún là máa ṣe ọ̀dà máa ṣe lọ́tún là. tún là yẹn náà ló máa bẹ́ta ṣé ọmọ kí ọtí tó wà lára ẹ̀ náà la máa fi náà kì í ṣe ẹ̀ ọtí yẹn náà la máa fi rẹ́ńtà àbẹ́ náà kì í àbẹ́ fi ìjọ kan àbẹ́ fi sèyí tán lórí iṣẹ́ ẹ̀yìn alẹ́ mi ló àwọn ọkùnrin náà ni wà ọkùnrin làwọn alámọ̀ wáyé máa ọ̀tún làwọn alámọ̀ wáyé máa kò àdẹ̀mọ́ kó máa mú so àwọn tí olóògùn kó máa pààyàn yẹn ọgọgọ la máa bú sínú pop jẹ́ pé wọ́n ti mú díẹ̀ báyìí. Thank you. Raising my own self. Ọmọ ẹni jowó fẹ́ yìí o, ah, ah, ọmọ ló dùn tó yìí. Àbúrò ah, bíbí fà kára máa tẹ̀lé ṣáàdù bẹ́ẹ̀. Lóde tó fi yín pọ̀ Benzema nǹkan tí mo rí ẹ rí ó dà kí bèbí tí yóò náà. òye kẹ̀kọ́ ṣe jẹ́ ní tó yóò náà bí wọ́n jẹ́ pé ó yóò ní ó máa ti láti máa ó ní bó ṣe máa máa sọ táwọn ẹ̀ máa máa lọ ẹ̀yà mọ̀ kó ti yóò ní. Ah, ah. irú ọ̀rọ̀ wo lẹ sọ yẹn mi ò yó o ah, ó ti yó. wọ́n ló ti yó sọ pé òye ó ti yó orí bójú ẹ̀ ṣe rí. wọ́n ní mi ò yó. bébí ó ti yó mo ṣe máa sọ pé mo yó. olóòtú má wọrí má wọrí kàkà ṣe sùúrù ṣe sùúrù. àárọ̀ ilẹ̀ gbèsè náà pápá. Hello? Abaṣu. Ṣé Abaṣu ni mo bá sọ̀rọ̀ yẹn? ẹ wo ọmọ ọ̀gá yín ìyọ̀bí àti rẹ̀ ó wà níbi ẹgbẹ́ kan níbi fúnẹ́ǹsì báyìí nígbà pé o ti ṣáyó mo ti ẹ̀ mọ̀ àbí ẹ tètè wá o kẹlọ wo ẹ̀mí ti fẹ́ bọ́ lára o ẹ má mẹ́ tó sọ ẹ má mẹ́ tó sọ̀rọ̀ ah má mẹ́ ó dàbọ̀ kẹ́ tètè ó bá dẹ̀wù kẹ́ má lọ ẹ̀ lẹ́ lọ́mọ kò kàn mí o ẹ̀yin lẹ́ kò kàn mí o. ó dàbọ̀ ó dàbọ̀. irú ọmọ yìí bẹ́ẹ̀ tí gbogbo bá ṣe bẹ̀ṣọ́ ṣe ẹ gbà o ẹ gbà mí àdúgbò ẹ gbà mí ẹ gbà mí yéé ọmọ ọ̀gá mi ni o ah, ọmọ ọ̀gá mi ni o yéé ọmọ ọ̀gá mi ni ẹ gbà mí o yọ mí dìde ah, ah, yéé orí mi o yọ mí o ará àdúgbò ẹ gbà mí ẹ gbà mí ẹ ni yéé dìde yọ mí àkóbá rè àkóbá rè o. Yọmí. Báyọ̀ lè lè sọ. Hello Báyọ̀. Sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀? Ẹ́ ta ni? Ọmọ mi, ó ṣe kí ni? Níbo ló wà? mo bọ̀ mo bọ̀ mo bọ̀ sí sí sí sí mo bọ̀ mo bọ̀ sí. Ọmọ jẹ́ rí sí lórí ọmọ ọlẹ́dàá mi ṣàánú mi. Ah, uncle show èmi ni mo pè yín sí mọ́tò pé mo fẹ́ rí yín ṣe rí mo fẹ́ sọ àwọn kankan fún yín lónìí. Okay. Àbáṣọ ikú tó pa àbúrò mi mo mọ̀ pé ẹ̀ mọ̀ pa ẹ̀ mo mọ̀ dájúdájú pé ẹ̀ mọ̀ pa ẹ̀ mo ní hundred percent assurance pé ẹ̀ mọ̀ pa ẹ̀ hmm. ṣùgbọ́n láyé yìí gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ kí òun kí òun gbà fọlọ́n kí òun kí òun filẹ̀ fọlọ́n tó pé ilẹ̀ tó máa tó mọ́ lónìí lárí àmì tó máa mọ́ lọ́la àmọ́ àwa ẹ̀dá kan gbìyànjú ní omi dẹ̀ ní wá àmọ́ ìta tó máa pàdé lọ́la ìlú ìlà ti rí ọmọ gateman tó di tó di tó di gọ́vnà tó di mínísítà ìlú ìlà ti rí a ti rí ọmọ ọba tó dẹrú rí a ti rí ọmọ ìwọ̀fà. tó wá dọlọ́rọ̀ ibo mo mọ̀ tí n tún fẹ́ pàdé lọ́la ẹ láwọn ọmọ náà àánú ní future náà position ni mo mọ̀ tó máa wà lọ́la bóyá who knows ó lè jẹ́ àwọn ọmọ iná tó máa help rú lọ́la àbá ọmọ wa so bí mo sí mi ọlọ́run á pèsè iṣẹ́ alálùbáríkà fún kẹ lọ sílé kẹ lọ kẹ lọ jókòó tá fámìlì náà kẹ kú lọ́dọ̀ àfọ náà. kò ṣe é. dìgbà tí dáàdì wa máa fi dé láti àwẹ̀ tí dáàdì wa bá dé láti abroad fún ara mi ni màá pè kẹwẹ́ yọjú. báyọ̀ inú mi dùn pẹ̀lú gbogbo àwọn ọ̀rọ̀ tó bá mi sọ lẹ́nu tó lè mọ̀ pé látìgbà tí n ti wà ń lé yín o kì í ṣe ẹni tó máa ń go against èèyàn òdodo nǹkan tó bá ṣẹlẹ̀ ló máa sọ ara ẹ̀ náà nìyí sìn tó tó bá jẹ́ pẹ́lú mi ní àbúrò ẹ̀kú bẹ́ẹ̀ á ní àwọn ọmọ ń pa ẹ bọ́tí mo jẹ́rìí ẹ ọlọ́run nìkan ló mọ̀ kú tó pa àbúrò ẹ. ẹ má lọ jìnnà ṣe é lórí eré àbẹ bóun ṣe bóun ṣe kọ tiẹ̀ ní. tún ní mi ò rí irọ́ ni mo pa àrùn ojú ni kò ń ṣàrùn mú ẹgẹ́ tì mí ṣe bá bùrọ̀ mi ní ọmọ ìyá mi ni mo ti bá a sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kó di pé ó kàgbá kòtòkò ẹ̀ ṣé mi ò mọ̀ ní ẹni mi ì máa rìn ni I've called out times without number ibi tó ń rìn lọ àwọn òrìn tó ń rìn ó máa kó bá gbèsè ayé ẹ ó dẹ̀ ṣẹlẹ̀ sí ni ẹ ẹgẹ tèmi kọ́ máa rò sí rárá èmi mo mọ gbogbo ìrìn tó ń rìn n tó dẹ̀ n tójú wá lójú rí n lọ máa rò lọ́nà ọ̀run ẹgẹ tèmi ẹ kí n lọ drop yín. alùbáríkà lójú o bàbá fífún mi. ó sọ ọ̀tẹ́ngà àkọ́kọ́ tó kọ òjì mú. ó kù ah, ah. nígbà tí ó dé kó tó kọ́ ọmọ wọn kú ló ṣàlàyé fáwọn òbí rẹ̀ pé tó ọmọ ni yíyín o yahoo messenger ni o www.yahoo ni o ó jẹ́ káwọn èèyàn rẹ̀ ọmọ ọmọ wa kú tán wa ní pẹpẹ fún kìnà ah, ó tútù o inú fíríjì náà gbé ọ sí ni àbójútó iṣẹ́ mútuárì tẹ́lẹ̀ ni kí ló dé. wo ọ̀rẹ́ jésù tọrọ fún ọ iṣẹ́ tó ń ṣe tó ń sọ pé òṣìṣẹ́ dírẹ́bà iṣẹ́ kọ́ ó ti ẹ̀dá báyìí ìgbà tí òṣìṣẹ́ dírẹ́bà ìyàwó rẹ̀ ń ta búrẹ́dì àwọn ọmọ rẹ̀ náà ń kiri búrẹ́dì káàkiri àrójú hmm. ah, ìtura gbogbo ẹ̀ náà ó wà wá kànṣe ní báyìí ó wà kànṣe gidi tó ti yẹ. ẹ ṣe inú mi dùn ìtorí ẹ náà ni mo fi ránṣẹ́ pè bẹ́ẹ̀ dẹ̀ ṣe wáyìí inú mi dùn gan torí pé kò sẹ́ni tí mo fojú jọ ẹ̀yin náà nìyí ẹ̀hẹ́ ẹ bá mi wáṣẹ́ tó dáa iṣẹ́ alálùbáríkà tí ò ń ṣiṣẹ́ dráìvà. àwọ̀ bọ̀ wáṣẹ́ ah, ah iṣẹ́ tó dáa tó sì mọ̀ gba sálárì rẹ̀ ń bẹ̀ ni iṣẹ́ ọdẹ tí mò ń ṣe àbọ̀ wá ṣe bẹ̀. iṣẹ́ ọdẹ kẹ̀ hmm. tẹ́ máa lọ máa pa ẹran nínú gbólóru lọ́sàn-án èmi ò lè ṣe yẹn o. jákujágbó jàre èèyàn mẹ́rin jẹ́ ẹgbẹ́ mọ́ ẹgbẹ́ hmm. wọn pa ẹran nù gbó iṣẹ́ ọdẹ ọmọ ọ̀rọ̀ lálẹ́ ó sì mọ̀ dé láàárọ̀ ọmọ ṣoṣo ọdẹ kí àmọ́ síbẹ̀síbẹ̀ kì í ṣe gbogbo ayé náà làwọn ará fi ṣiṣẹ́ àmọ́ sùn lẹ́kọ̀ọ́ àmọ́ sùn lẹ́kọ̀ọ́ o ìjọba àdìjọ́ mi bá wọn ó ṣe dé náìtì lónìí ó ṣe dé lọ gbẹ́wà àwa láti fi ọdún kan láti ṣe táwọn sọ òru ṣé òru òní wá kọ̀ọ̀kan ni bí wọ́n bá ṣe àfẹ́rẹ́ rẹ̀ àmọ́ sálárì rẹ̀ ò lè tì. ọdẹ iná ẹkọ wá ṣe. ẹ ìyẹn sì dá inú mi á dùn èyí ṣe ní kàdíṣe lálẹ́ ẹ bá jẹ́ ìdọ̀sán màá máa sùn. màá lọ fún mi máa sùn lọ́sàn-án. èyí tí mo kún ṣe lọ́run dráìvà tí mo ń ṣe gan-an kò lọ títí ọba tí wàá fẹ́ bẹ̀rẹ̀ ó change singlet rẹ yìí o ò lè máa wọlé lọ bí ọdẹ o ah, singlet yẹn fi ń ṣe ah, ṣẹ̀kẹ̀rẹ̀ yìí. Ah. o ò lè máa wọlé yìí nínú iṣẹ́ ọdẹ o ṣàmọ aṣọ tó ń pè ní pullover òun ló kó sí ó wà wọ sọ́ọ̀sì àbí. ọdọ tó wo glove ọba fìlà mọ́tò orí òtútù. kódà tẹ bá di ti bá dì tán pé nǹkan tẹ sọ yìí á tó bọ̀ láti mú ìpàdé. tí mi bá gbogbo fẹ́ẹ̀dì yìí ló máa lọ ní kí lọ sùn àbí kí lọ rẹ́ ti bí wọ́n máa mí ìgbọ̀nsẹ̀ mi kò ó ti rẹ̀ lọ. sẹ́yìn kọ́ là ń pè a sì ń pè kí ló wà lára. ó ní ẹ̀sùn ẹ̀sùn. ó dà ó dà ó dà bàbá yín ló fẹ́ rí yín. bàbá wọn wo. bàbá yín ni ó fẹ́ ó ẹ ẹ pẹ̀lẹ́ sájẹ ṣe ẹ lẹ ṣe rí bá ti wà Àbíkẹ́ mo ti máa ń wo ìwà àtọ̀rẹ́ rẹ tẹ máa ń kiri kọjá inú bíbá èmi tó ń wò yìí èmi náà ń pè ní king of boys tó ti dádúrà lọ́nà Ṣàngó ìwọ kan bíi king of boys on boys this is some boys. ó ti mọ̀ bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ mọ̀ ṣe wà kò sí nǹkan tá a wà náwó sílẹ̀ yìí tí ilẹ̀ tẹ̀ ń wò yìí ẹni tó ni ó ní débẹ̀ yẹn ni o ilé tó wà mí báyìí àwa máa ń yàgbẹ́ mẹ́ẹ̀ tá a bá nílé tá a fi yàgbẹ́. òtọ́rọ̀ ń sọ bẹ́ẹ̀ yẹn. bí wọ́n ṣe ra bẹ̀ kò sẹ́yìn wa o. òtọ́rọ̀ ń gbọ́ yẹn o. gbogbo ilé kẹsàn yìí sítórì mi kí lẹ fẹ́ gbogbo lọ́sàn-án ṣe fẹ́ ra búrẹ́dì ní kẹsàn. ó dáa mi ì ra búrẹ́dì o àbíkẹ́ ìwọ gangan mo fẹ́ràn mọ́kàn ó pé à kémi pẹ̀lú rẹ kò ní dákọ̀ kan mọ́ lọ́kọ́ mọ́ bọ̀ kémi pẹ̀lú rẹ kákan mọ́ lára wa jẹ. ọ̀rọ̀ kọ́rọ̀ ẹgbẹ́ mi ṣàyà ìwọ òkèlè hmm? wọ́n sọ̀rọ̀ jàre ṣó fẹ́ ra ni àbí kí ni. bóyá kó o bọ sọ́dọ̀ ẹ̀ kó lè gbọ́rọ̀ wí dáadáa kémi bọ́ sápá bẹ́ẹ̀. kan tí mo fẹ́ sọ gangan ni pé ṣe búrẹ́dì wà ẹ̀yin fẹ́ dábàá ìpínlẹ̀ kẹ́ mọ́ ta búrẹ́dì agbára mi ka láti gbalẹ̀ bì kan kí wọ́n ṣe bẹ́kìrì. àbíkọ́ ìwà káàkiri. ẹ bó fẹ́ ká mọ̀ fẹ́ ra wa ni. ẹ ọ̀rẹ́ mi wá sàn ni àjọkẹ́ èmi àti ẹ̀yin méjèèjì. àwọn wo ọ ah. ah, ó ti rẹ̀ ọ̀rẹ́ òyà. jọ́jọ́ jọ́jọ́ àbúrò wọn ní ẹ̀sìn òde ìgbọ̀ngbọ̀n yìí àbórí yín dàrú ni. sẹ́tọ̀ ní pẹ̀lú sẹ́tọ̀ ní pẹ̀lú àdúgbò ìlú ọ̀nù àdúgbò ọ̀nù kàmjà kàmjà jẹ sáadà. sẹ́tọ̀ ní pẹ̀lú ọ̀nà ìṣeré. ẹ̀yà kún fẹ́ẹ̀dì yẹn máa lọ. gidi gidi bá mi bọ̀ ọjà lẹ́tìrì wọn lẹ́tìrì wọn lẹ́tìrì wọn lẹ́tìrì wọn. kí ló dé ẹ lè fọ ọlẹ́ mọ́ ọ́nlẹ̀ kí ló dé bá ẹ fi wọ́n lẹ̀ kọ́ lẹ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọjà wọn. ọlẹ́ lọ sí ìjà ọ̀pọ̀lọpọ̀ ìṣ

njire njire ti bọjẹ dànù tẹwúrò ti bọjẹ. ìyá alájà bíi àkínná pè ọ ìgbà tó ti rówó ra wífì ni mo ti mọ̀ pé tó ti di àdìmọ́lẹ̀ láyé akọ́sọ irú orí burúkú wo nù mo mọ̀ pé ìrìn ò jọra wọn irú rẹ̀ ò lè rán mẹ́ka ò lè rí mẹ́kàrà èjì ni ká pe tẹ́nu rẹ̀ yìí ni àbí kí ni èmi bá àwọn èèyàn sọ̀rọ̀ kí ló kàn kò yé mi. ẹ wo ilé ń wálé gbé ṣọ́ọ̀bù mi tẹ́wọ́ máa disturb èèyàn ládùúgbò mi. níbo la ti rántí kí ló dé níbo la ti rántí. tẹ́wọ́ rántí lọ́wọ́ mi ṣé yẹn wá ní pé máa disturb èèyàn ládùúgbò mi kí ló dé náà. àwọn ọmọ wo. tẹ́wọ́ ti mọ̀ pé ẹ máa máa fa gbogbo wàhálà mi báyìí kẹ máa lọ ẹ máa lọ ra ọtí ń bò mí ṣé mi kọ́kọ́ mo ta ní ta. ẹ sọjà búrò yín ni. kó bá ṣe kó bá ṣe ìlàdùn. sọjà búrò yín. ẹ má wá sí ṣọ́ọ̀bù mi mọ́. ẹ ṣe. ẹ ní sùúrù ẹ ní sùúrù ká má wà mọ́ owó ìta sì ti mu náà ká má san. ẹ má ẹ má lọ ẹ ti ṣòwò sọ́ọ̀sì. owó rà mú ká má san. ẹ má lọ. ìdílé bí sì tẹ ọ̀kadà aláràkà fúrẹ́gẹ́dẹ́. irọ́ ni sórí tó bá rí bó ṣe fẹ̀ Eh, ṣé wáyà ńlá abiyamade ìgbà tí ń bọ̀. ìrọ̀ àṣà ni parí ọtí wa ká tó lọ. ẹni tó sọ ni pé sóní búrẹ́dì la fẹ́ mú ni àbí ọlọ́tí. àbí iye ọlọ́tí àdéhùn. ìgbókan la ń darí ayé wa lọ́wọ́ ẹ̀. babaláwo bẹ̀ ẹja máa wọn mú ní búrẹ́dì. ògo tí wọ́n sì dájú tí. ẹ ògo ilé wọn ti mẹgábáìtì ẹ̀ tó. ògo wọn ti rẹ̀ orí èkúpa ó dẹ̀ mọ̀ pé ṣó ṣó tí mo fi ẹ fún yìí oyin náà everyday ló máa ń complain náà oh, kò sówó lónìí kò sówó lónìí tó sẹ́yìn yìí kò ń go yà ṣó ọmọ owó máa wà náà all this one everything you just sit for house nothing dey come out We go get something for hand now. níko ó máa wo ohun tí ẹ ìwọ náà wò gbogbo àwọn ibi tá a ti jọ ń lọ láti jọ ń jọ ìwọ nìkan ni wọ́n máa ń recognize torí pé kí ni ìwọ nìkan lówó wà lọ́wọ́ ẹ̀ anywhere tá a bá dé ẹgbẹ́ làwọn ọmọ ẹ̀lẹ́ máa ń fẹ́ jókòó sí ìwọ nìkan làwọn guys máa ń fẹ́ bá sọ̀rọ̀ wọ́n kàn máa ń fèmí sílẹ̀ torí pọ́n mọ̀ pé kò tí ì sẹ́rù kò tí ì sí nǹkan lọ́wọ́ mi so ah, inú mi ò kì í dùn rárá so outing tó ní pé kájọ lọ i think that's part of the reason tí mi ò tí mo ṣe feel reluctant láti. ẹ eh, dámọ́lá ní sọ̀rọ̀ abáwo ló ń sọ̀rọ̀ báyìí náà ṣé o mọ̀ pé anything tí ìwọ bá ní èmi ni mo ní anything tí bá ní ìwọ ló ní náà why you go dey talk say na only me dey buy things if you go taba lọ show taba lọ kini pẹ̀lú mo ṣe bá pẹ̀lú mo ṣe àwọkọ why you go dey talk like that mo fẹ́ máa jẹ́ kí n máa feel back on now why you do like this o oh, need fine sori nǹkan tẹ́mi fẹ́ sọ ni eléyìí sẹ́yìn there is another show now we gotta go together for sure àjọ máa lọ ni kò sí nǹkan kò sí nǹkan tó lè sọ fún mi ìwọ ni tèmi we need to go we need to move we don dey this game no be today so we need to put things out jẹ́ kó mú ẹ̀ ń gbòòrò jẹ́ kó mọ nǹkan tó tó o kò lè máa jókòó sí tó máa jókòó sílé báyìí how we dey know you báwo ló ṣe máa mú ẹ̀ gbòòrò. you are not getting it mi ò ní issue pẹ̀lú ẹ rárá o pàdé mi nìyẹn and we don be pàdé tètè okay now imagine tàbá dé gbòòrò ìwọ kan yìí ló máa ra dọ̀npẹ̀rì náà ìwọ kan ló máa ra conversia ìwọ ló máa ra east ìwọ ló máa ní pé kán kó wá kán dálẹ̀ mi ò tọwọ́ bá pò rí kí n sọ pé òkè o nsc tó tẹ̀ wà ní average ló kéré jù pé kẹ́mẹ́ nsc wa ẹ̀ mú wa ẹ̀ mú mi ò kò ṣẹlẹ̀ rí so báwo ló ṣe expect pé kínú mi dùn pàdé ah, tó bá jẹ́wọ́ náà you feel the same o. Dàmọ́lá same thing ló yìí sọ ṣé o máa gbé gbà mí gan ìwọ gan ló máa kówó sí ẹ lápò ìwọ wúwo ara ẹ ló máa fi mówó tó fi máa ra who know all those kind things nobody know now you my blood abi your blood we don dey you don tey so kí ló dé tí mo máa yẹ̀yẹ́ ń gbòòrò now ilé yẹyẹ mi lè jẹ́ káwọn èèyàn mọ̀ pé ok wọ́n ní ojú ti ọ̀rẹ́ mi uh-uh. tójú ò bá ti èmi and i decide to fuck up myself now i no fit let shame come over you shey you understand fine nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀sìn ni pé another shoe don dey. mo ti sọ fún ẹ pé mi ò lọ carnival mọ́ mi ò ṣe carnival abeg mi ò ṣe carnival pàdé mi má bínú jọ. ah o ní problem. ọ̀rẹ́ mi. Hmm? ọlọ́run mà ní jẹ́ ká ara burú. àmín. àwọn èrò burúkú kan ló ń bọ́ sí mi lọ́kàn lẹ́nu jẹ́ mẹ́ta yìí. kò yé mi o ó sú mi i'm telling you. ó jẹ́ fọkàn ara rẹ balẹ̀ ah. kó o fọkàn abalẹ̀ kó o fẹ̀rọ̀ lórí òróǹro ìwọ lọmọ ṣẹ́gun sílẹ̀ kọ́ lọmọ jẹ́ jẹ́ mọ̀ ni. àmín o àmín àmín. àwọn onímọ̀ ní dàgbà ìwọ́n jẹ́ máa bẹ́ẹ̀ lọ́nkọ́ ti ọwọ́ rẹ. Hm? irú àbíkẹ́ ni ti ń gbáyà rẹ̀ kiri búrẹ́dì ṣé búrẹ́dì ló kọ́ máa kiri dídá yìí. Ah. lọ́mọdé yẹ kó ti wà yunifásitì àwọn ẹgbẹ́ ẹ ti wà ń grade two wọ́n ti wà ń grade three wọ́n ti wà ń grade four. Hm? a sì sọ fún ọ náà ọ̀jẹ́. ọ̀rọ̀ ló sọ ọ̀rẹ́ mi o sórí nípa búrẹ́dì tó ń bá màmá ẹ̀ tà yẹn inú mi ò dùn sí rárá rárá ni kò dùn sí tọmọ tó ti yẹ kó wà ní yunifásitì àwọn ẹgbẹ́ wà ní level three hundred four hundred yìí ń sìn àwọn míì ti fẹ́ ṣe tán tọ́jẹ́ méjì ẹ̀. láàrin ọdún kan sáàrin ọdún méjì ó di di eh, búrẹ́dì professor eh, ancestor kí ni àmì ah. um, kí là ń bá káàkiri ìṣẹ́jú mélòó àti pé bó tún ṣe wà náà ni bó bá ti wọlé ọkọ ní gbogbo bùkátà ọrùn rẹ gan ó ti fúyẹ́. polo ah, ah, tún lọ ilé ọkọ hmm. ah, ṣé bẹ́ẹ̀ làwa sáré gbéyàwó àbí bẹ́ẹ̀ làwọn màmá wọn náà sáré fẹ́ wa. ojú ti la ojú ti rà bí àṣẹ egun kọ́mọ wọlé ọkọ dákun tó bá fi ọkọ ní sọ́kò ní mọ́ gbọ́ bùkátà lórí rẹ̀. ojú wo ló ń là oh. ó yẹ kó níṣẹ́ tiẹ̀ lọ́wọ́ tó bá níṣẹ́ lọ́wọ́ ńsìn á máa hẹ́ẹ̀ po ẹ̀kọ́ ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ I'm telling you bó ṣe dáa nìyẹn náà. ẹgbẹgbẹ náà nílé ayé gbà náà ẹgbẹgbẹ ni. ọkọ ẹni kò lè dá bùkátà gbọ́ kò lè dá gbọ. Hmm. kò bú akókó ah, ah. wíjì akọ́dọ̀ ń jí ọgbọ́. ó ṣe dáa hmm. hmm. eh, kò àsìkò kò ní kọjá ti kàyé náà wo ọkọ mi ò ṣe é kàn láì gbà o tó bá sọ pé òun kọ òun gba yóò bá lọjọ wájú. ó di dandan kó gba kodo rẹ̀. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n kí n má tàn yín ojú ti ń tì mí láàrin àdúgbò. ojú títì bíi ti bá àwọn ọ̀rẹ́ mi ah, ṣebí búrẹ́dì ni ká ṣáà ti kiri búrẹ́dì nígbà tá a jalè mọ́mì ẹ má dá lóúnjẹ rẹ̀. èyí ni o kí ẹ sì gbẹ́rù ẹ ta o. ẹ àbíkẹ́. sá. fún mi búrẹ́dì kan bẹ́ẹ̀. Ah. owó ńkọ́. Ah. owó ma ìyá àbíkẹ́ ojú àlejò láti jẹ gbèsè ẹ̀yìn ẹ̀ láti san ṣe ó ti jẹ́ o kàn rẹ̀ tí ọ̀sán tẹ́lẹ̀ rí. à rẹpẹtẹ. èwo náà ń jẹ búrẹ́dì yẹn rán. má bàa da lóhùn irọ́ ló ń pa o búrẹ́dì. àmọ́ torí tí màá wá mu wá torí mọ̀ pé abùjẹ́bùdà mi lẹ́yìn. torí mo mọ̀ yìí pé abùjẹ́bùdà mi lẹ́yìn mo mọ̀ pé tẹ́ bá lọ ìṣọwọ́. ẹyin ni kí mo fún ẹ jẹ́ mo fún ajẹ́ wà o. wọ́n ẹ gbọ́dọ̀ bá kọ́sítọ́mà jà o tó mọ̀ pé máa ń bá jà. ìyá mi ìjà kẹ. ẹ ẹ ní ẹ ní omi àtàdé mi. ẹ omi àtàwọn àmọ́ kò sí kankan bẹ̀. ẹ bùwà ẹ bùwà ẹ bùwà ẹ bùwà. màá ṣe bẹ́ẹ̀ ni. àti ẹ̀jẹ̀ báyìí wọ́n ti ń bá wọn. àkàrà lánàá. pọ́psì ẹ káàbọ̀. mo ní ìlú kan lọ́rẹ̀ wá ọ̀jẹ̀ ní ìta ọ̀dà ara òde ọ̀dọ̀ òdú pégún òde ọ̀dà. Dàmọ́lá ọba ń wá 5.000. díẹ̀ kó tiẹ̀ sí bíi five thousand mo ní ìdí ọ̀jẹ̀ǹtì báyìí ni kó mọ̀ pé kíákíákíákíá ṣáyé ṣáyé sọ pápá kọ̀ọ̀kan kó. five thousand naira kí n tọ́ bá kò kí n kó five thousand fún. ẹ àpọ̀sẹ̀ wa báwo lẹ̀ ń ṣe báyìí. ẹ rí i pé mi gan wà aró sínú ilé ń bì báyìí kò sí ọkàn òde òdùn bẹ́ẹ̀ mi gan ṣe wà yìí ṣe gbá kò sí lọ́wọ́ mi ẹ̀ ń béèrè five thousand ẹ wá ẹ kúrò lórí ẹ o. ọjọ́ mọ̀ gbèrè ẹ̀ sí pé ìyò níjó ní hip hop láyé kọ́ mọ́ lò sí ni ebi kò lóko kọ́run lóko sọ́wọ́ yìí ọ wà ní wá five thousand jáde two thousand jáde two thousand mo fẹ́ sáré padà jáde nísìnyí tí mo fẹ́ ṣe wà ọ̀jẹ̀ǹtì. popsi ẹ wá ṣe bí èdè kan làá two thousand mo ń sọ fún yín pé ṣìngbáká kò sí mi ìgboro ló yẹ kémi gan wà kí n máa láfíà kí n wà ọ̀rọ̀ àpẹ láwọn tèmi kò sí ọkọ ló jẹ́ kémi gan wà gba ara ro sínú ilé. dàbọ́lá ilẹ̀ yorùbá ni ẹ bí mi sí ilẹ̀ yorùbá mo sì gbé dàgbà kí n tó bí wọ̀nyí náà kí n jẹ́ sípáká sínú abáfẹ́ ti yorùbá náà ní ti mú sípáká kí n jẹ́ bẹ́ẹ̀. ẹ wá ṣe ń pátá èmi ti mo ti mú ìwọ̀ gbòòrò lọ nìyẹn o ṣòye yín but popsi sí ẹ jẹ́ kí n sọ èyí tó jò tọrọ fún yín ẹ rí bí àyè ń jẹ mí báyìí àwọn tí ò tó mi tán wà ń gbòòrò wọn ti ń gbọpẹ́ ẹ dẹ̀ jókòó ẹ̀ ń wò ẹ̀ ń wòran ẹ fi mílẹ̀ bá ẹ̀ ń wò mí ok. ọ̀rọ̀ parí yìí ó ní téèyàn máa ṣe é sí á wá nǹkan ìṣòro ẹ wá nǹkan ṣe sí o. ìyá ò gbọdọ jẹ mí kó tún náà mo sọfà ni n bá báyìí ti rí ọyẹ kí mi ti kọ́kọ́ kí n ti lọ àmọ́ gbọ́dọ̀ tún jẹ èmi kó tún gbogbo ọ̀nà tí yóò fi ní wá gbogbo mo ṣe ṣe wàhálà tó mo kàwé mo kí ó mo kọ́ sí ọwọ́ mo tún pa gbogbo ẹ̀ tí iṣẹ́ ọlọ́dẹ mú sí ọlọ́mọ lè kó tutù ọ̀yà ọ̀pá tutù àyà ní pọ́lọ́dẹ àtọlọ́kadà ọlọ́kadà bá lógún ọdún láyé tutù àyà ní ọ̀pá á wà nǹkan ṣe sí. pọpsi ẹ wá nǹkan ṣe sí o iṣẹ́ yẹn sì ó yẹ kí n ti stop yín kẹ́ ẹ má ṣe ó yẹ kẹ́yìn gan ti wà lókè òkun kí n ti gbé yín fò kẹ́tẹ̀ ti lọ gba citizenship ní South America àbí ní Canada ẹ wá nǹkan ṣe sọ̀rọ̀ mi o. gbogbo tẹ́ bá a ṣe lókun lóṣù àmọ́rí rẹ̀ àmọ́ ń bo lókù sí àbíṣẹ́ ti parí tó bá sì kù bí kankan àmọ́ tó bá kù sí. ẹ wò ẹ má jẹ́ àpòrọ̀ fún wa ó yí kú ó yí kú àti pàápàá ṣe rí àwọn iṣẹ́ tá a ṣe àwọn tá a kó sórí rẹ̀ ti pọ̀ jù ó fẹ́ lówó ó fẹ́ lórúkọ ó fẹ́ lókìkí ó tún fẹ́ jẹ́yàn láwùjọ. bẹ́ẹ̀ni Ah! ọ̀run wọ̀ ni hmm. àmọ́ èmi náà ti wá mẹ́sẹ̀ ta mo ti tọ̀ àwọn ìyá mi lọ. ṣé ẹ sì bá wọn lé. mo bá wọn. àmọ́ n tó wá jẹ́ ó yé mi lórí ọ̀rọ̀ ọmọ rẹ ni wípé ẹran ajíyọ̀ òun là á lò. Hmm. Hmm? kí ló ń jẹ́ ẹran ajíyọ̀. Oh. ọmọ kankan tiẹ̀ ìnáwó mi tọ̀nà á lórí rẹ̀ ràn á wà ara yọ àpò bíi mẹ́fà sí méje àbá pẹran tán a wà yí àfihàn yí àfihàn á wà sá sórí àpáta yóò wà gbẹ á wà kó wà fún bí kùdí kùdí kánú. àìrọ odindi ẹni ni mò ń sọ̀rọ̀ ń parẹ́ ẹ wá ní tí mò ń sọ ń parẹ́ ó wá gbọ́dọ̀ jẹ́ ní tó súnmọ́ pẹ́kí pẹ́kí. bàbá ẹ jọ ẹ má bínú o ṣé bíi popsi àbí mọ́msí. orí ẹ bàjẹ́ ṣé wọ́n béèrè lọ ẹ ọmọ àlè ọmọ tí ò lẹ́kọ̀ọ́ ọwọ́ ànáwó sí mi ó dùn mí pé mi gangan ọ̀kọrin ni ká pé ṣé orin mo yàn láàyò iṣẹ́ tẹ́ ẹ fẹ́ ṣe fún mi ẹ̀sìn fèmí ni. ta ló máa lò. ó ní a ẹnkíní pọpsi asan n bá lò ní tí n bá lò ó náà àwọn ibi ṣe rí la àwọn yá mi lẹ gbẹjọ kò yìí tọ́jú pé bí n bá sọ̀rọ̀ létí wọn wọ́n máa ń gíràpù ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ọ̀sọ́ olùdí àwọn ọmọ òun pé ṣé pọpsi lọ kó lónìí àbí mẹ́mísì. àbọ̀ mo kàn náwó sí mo ti. gbẹgbẹgbẹgbẹgbẹgbẹ sọjà rẹ ìwúlò àdúgbò ẹ̀dá gbàmọ́ra dé ìrànà kéèyàn ó fi ọ́ sáré ìrànà gan sí òpè ọmọ táǹtà rẹ̀ táǹtà orí ẹ̀ sáré kì í ọ̀gá ọ̀gá hmm. ẹ wá rí ẹ wá rí ẹ má jà ṣe bẹ́ẹ̀ hmm. ẹ má jà ṣe bẹ́ẹ̀ àmọ́ tó wọ́n náà sọ ti pọ̀ jù àtọ́ bá lówó ọ̀hún tàtà ló fẹ́ fi tọ́jú àti ẹ báwọn òbí ni. n tí mo fẹ́ sáré lòrùn mo fẹ́ lo fast number fóònù. bọ́ mo kọ béèrè lọ́wọ́ yín ni pé sáwọn àbí mọ̀ sí. orí ọ̀dà jẹ́ kó yàwó sọ̀rọ̀ ọmọ ọmọ tó jókòó ìwọ̀n gbọ́dọ̀ gbọ́dọ̀ tó sọ. ẹ rí gbígbá ayé nílẹ̀ yìí. ẹ rí ẹ má bọ́rọ̀ yín bọ́jà. ẹ má bínú ọmọdé ní í ṣe. bínú sá. sórí ọmọ tí ó súnmọ́ pẹ́kípẹ́kí tí mò ń sọ̀rọ̀ ń pa ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó fẹ́ fẹ́ o tó sì ti dá ọ lóhùn pòun ti gbọ́. bàbá ẹni sọ̀rọ̀ ó lọ́mọ ẹlẹ́kọ́ tí mò ń lé kiri ń sìn. báni. àbíkẹ́ ọmọ rẹ yín. àbíkẹ́. ẹ àbíkẹ́ oní bread ọmọ rẹ yín. ọmọ ń jà gidi jà kan lọ́fẹ̀ẹ́fẹ́ ọmọ ń jà gbàtí ń ṣe jàgbẹ́ káàkiri láì bá fi kẹ́ni ẹgbẹ́gbẹ́ bẹ́ẹ̀ wo mo mọ̀ pẹ̀ mo mọ̀ kọ ya mo mọ̀ kọ bàbá rẹ̀ gbogbo ẹ bẹ́ẹ̀ kápá mi yóò lè. ẹ wá ẹ ní sùúrù o mo hmm. nífẹ̀ẹ́ ọmọ yẹn gan ọmọ tí mo fẹ́ fẹ́ sílé ni o hmm. ọmọ tẹ́ ń wo yẹn súra ẹ̀ ṣe wedding ọmọ alálùbáríkà ni mo fẹ́ fẹ́ sílé o hmm. ẹ wọ ẹ ká wẹ́lò mi o àpọ̀ tí báwo lẹ́yìn sọ̀rọ̀ báyìí náà. ẹ rí ẹ rí ah! ẹ mọ wá ti lójú òpó àwa ló wá kù bá ti tọpa rẹ̀ bá ti rí pa <laughs> ẹ wá mu tó wà ń bẹ tó bá ti ní òun ò ó gbàrò mọ́dí ẹ̀ lọ́wọ́ kú ó ní wọ́n jẹ́ kó ń ráàtàn lọ́jẹ̀ á jẹ́ pé bó ti wà ìtẹ́ ọlọ́run ẹ wò ó ìkìlọ̀ wá wà ń bẹ̀ o ṣé rí gbogbo ń tàbà ṣe pátápátá kò gbọdọ̀ kọjá ọjọ́ mẹ́rìnlá o bẹ́ẹ̀ ni kò gbọdọ̀ kọjá ọjọ́ mẹ́rìnlá bọ́mọ bá ti wá dá ọ lóhùn wá bá mi kó tó súnmọ́ n ó fún ọ ní nǹkan tó gbé nǹkan ni wọ́n fi bá alájọṣepọ̀ ọba tán. ẹ̀ẹ́dùn ní tẹ́ sọ ní sẹ́ pé gbogbo ẹ̀bùn ọkọ̀ ọjọ́ mẹ́rìnlá kò gbọ́dọ̀ kọjá ọjọ́ mẹ́rìnlá. ẹ̀dà kò sí a ṣiṣẹ́ lórí ẹ̀ da da mi wọ́n sọ kankan mọ́ wọ́n sọ kankan mọ́ nǹkan yẹn ni kéèyàn máa kọrin kọ́ mọ́ lò lọ ni ó lò lọ ó lò kéèké ó nìyí àmọ́ tí wọ́n mú ọ̀sọ́ ọ̀dọ̀ àwọn ọ̀dọ̀ àwọn ìyá ló wa. ẹ ṣe ń jàre ẹ ṣe mo dúpẹ́. ọjà ẹ ṣeun. àmọ́ rí yín bá. ó sọ bẹ́ẹ̀ fún ọ náà nílò báwo ni rárá ni bóò ń jẹ. kò bá jẹ́ ọjà rí. kí ló dé ló wá dà. ìrọ̀ mo fẹ́ kílẹ̀ mọ́ díẹ̀ ní ìdó. mo ń bá àwọn òròyìn kan wọ́n gbogbo pé àwọn ọmọ gànpé yẹn ó dàbí kan fẹ́ ṣe. ládùúgbò wa yìí. bẹ́ẹ̀ mi sọ fún ẹ. bí kò máa bọ̀ á bà náà lé. wọ́n náà mọ̀ ó mọ̀ mí dáadáa pé ọkùnrin ni mí nà ọkùnrin ti wọ̀ sí ìwọ náà mo jẹ́ yẹn. èèyàn mi wo wọn lè bá wa lójijì hmm. òdodo ni èmi ṣàfẹ́ ní sùúrù kan tó ní mo fẹ́ wo áńgù tó máa gbà wọlé. ó dàbẹ̀. ìyẹn ló jẹ́ kó sì bá mi sìn. ó dàbẹ̀ láìpẹ́ ìsìn èmi náà máa máa lọlé. Ah, ó dàbẹ̀ ó dàbẹ̀. <laughs> ẹ ẹ bí o bí o bí o. bàbá àdàmọ́lá ń kọ́. ó ẹ ó rè díẹ̀ mọ̀ pé ṣẹ́yìn. ìtorí ẹ̀ ló jẹ́ kí n ṣọ́ ọ̀dọ̀ ẹ̀ kí n tó wá sọ́ọ̀dọ̀ mi. mo rí bẹ́ẹ̀ mo rí bẹ́ẹ̀. Ah, ẹ o mọ̀ pé ah, ọ̀rẹ́ mi mi lè fi ṣeré torí ìjọba ṣẹlẹ̀ sẹ́mi náà òun náà ló máa dọ́gbọ́n ṣe àárín yẹn kò sí wàhálà. ọlọ́run afúnlá làbí àmì ọlọ́run àlàlà kékeré nìyẹn. ẹ ah, ìyẹn ojú àná. ọ̀rẹ́ a bá wá délé o má gbàgbé kó tó kó mọ̀ ká máa sùn ká tó wá sùn yẹn ká tó gbọ́n fi o ṣe ọ̀rẹ́ mi. kò ní bàjẹ́. ẹ ẹ gbogbo àdàlágbára Ọlọ́run àti jẹ́ kó yé máa rí ẹlẹ́nu jẹ́ wa yìí á padà sórí rí mbẹ̀ náà <laughs> bí kò jẹ́ wa rí lò ó ṣe é. ọ̀rẹ́ mi ó dà ẹ a máa yí ra báwọ̀ rí ẹ báwọ̀ rí nígbà tí wọ́n ṣe tán sí i kò fẹ́ kó yí ká Àwọn kọ̀m̀pẹ́tọ̀ rẹ̀ lọ́gbàdì. Ìyá gbogbo kọ̀m̀pẹ́tọ̀ sí. Jẹ́bẹ̀lì kan fi ń gbé láti mọ̀ nǹkan tuntun ó lè tàjà wáyé ìjọba ara ó lè tà ó. ìyẹn ìṣòro kó dowó kíákíá gbóná ọ̀rẹ́ àmọ́ rẹ àti kí àti àlọ́kẹ́ bí o fẹ́ sọ̀rọ̀ wọn sí gánà. ta lọ́wọ́ kan. gbóná ọ̀rẹ́ àmọ́ rẹ àti kí àti àjọkẹ́ ṣé bí wọn ó sì máa jà kí bí o pẹ̀lú búrẹ́dì tí wọ́n tó ń kiri àti ẹ̀gbọ́gbẹ́ ń kiri búrẹ́dì ìjà tí ń jà kí o kò make sense àpapọ̀ ìwà àbíkẹ́ wọn ti yẹ kó gbalẹ̀ ọkọ ẹ lọ búrẹ́dì tí wọ́n ṣe búrẹ́dì náà wọ́n tà títí dodo alẹ́ wọn ni. wọ́n ń sọ báyìí búrẹ́dì kọ́ ni wọ́n á kiri ọlọ́run á ṣe wọ́n mọ̀ ṣé wọ́n máa ṣiṣẹ́ mi nà ó gbà díẹ̀ ni ẹ ò wá mọ tó ṣẹlẹ̀ ni pé ó wá yẹ kó yẹ ṣe bó mọṣẹ́ tà ń ṣe ẹ èmi tó jẹ́ pé bí oṣù ò parí wọn fún mi lówó bó ni mo ti fẹ́ rówó sùúrù ló gbà mo mọ̀ mo mọ̀ mo mọ̀ gbèsè ọ̀dọ̀ ẹ̀ náà lájọ́ ń ṣe àmọ́ síbẹ̀síbẹ̀ torí ọmọ la ṣe ń ṣiṣẹ́ ó yẹ kí èèyàn parun sẹ̀lẹ̀ hàn lórí ni wọ́n wá kí búrẹ́dì wọ́n kí búrẹ́dì wọ́n tún máa jà kí wọ́n bá ti lọ ilé ọkọ ní sí tàbí kẹ́ bá wà ilé ọkọ ní sí tọkọ rẹ̀ gbà tí ń tọ́jú rẹ̀ bùkátà kó tún kó rọ́ rẹ̀. Ah, yóò máa lọ ilé ọkọ lágbára Ọlọ́run. Ah, pàápàá rẹ àbíkẹ́ wọn ó ti yẹ kó lọ ilé ọkọ ìwọ náà sì mọ̀ ìpínlẹ̀ ayé tá a wà ó bẹ́ẹ̀ pọ̀jọkùnrin lọ ó bẹ́ẹ̀ pọ̀jọkùnrin lọ ẹbí tí ẹ náà sì kọ́ Fáráò ló dá wàhálà lẹ. Fáráò báwo. ọwọ́ pé Musa ò ní wáyé Musa ò ní wáyé nǹkan pọkùnrin lọ ni ń pọkùnrin lọ ọ̀rọ̀ náà dáwọ́ production dùn. òun náà ń ta àwọn obìnrin equation wà balance mà. kò lè balance. wọ́n pọ̀ gan o bí ká máa mú mẹ́rin ká máa fẹ́ márùn ká máa fẹ́ mẹ́fà nínú ilé lọ́yẹ ṣùgbọ́n bọ́mí àbá tún nùbí kó ti wọ̀ kọ̀ọ̀kan kọ́mọ lórí ọkọ̀ síkè náà. ọlọ́run á ṣe ọlọ́run á ṣe lànà. ọlọ́run bá tọ́jú rẹ o. ọlọ́run bá yà wọn tí wọ́n ṣe catering tí wọ́n fi gẹ́yìn ṣe ogun tí wọ́n yọkọ̀ mẹ́sàn kó tó gbé tó gbèsè lábẹ́ ọ̀fẹ́ ta bí tiẹ̀. mo tiẹ̀ láwọn kan ládùúgbò wa hmm. ìyẹn ò ń ṣe wàhálà. ọmọ ìṣe kéèkì. láwọn hmm. kan ládùúgbò. kọ̀m̀pútọ̀ gangan ní. bẹ́ẹ̀ ni ò bọ̀ sí ọmọ yẹn ní àgídí kò sí scope tí mo ti lò tán láti fi mú sí lórí nǹkan tó yìí sọ fún mi náà ni pé òun ò ṣe òun fẹ́ fẹ́ mi òun ò lè fẹ́ mi gbogbo storyline tí mo gbogbo ẹ̀sà tí mo ní lẹ́nu gbogbo ẹ̀ pátápátá ẹ̀ wò mo sequence ẹ̀sà fún báyìí ni gbogbo ẹ̀ wọlé o ó jẹ́ kó yé mi pé kò jọ òun ò lè fẹ́ mi. Ah, kò lè mọ lágídí bàbá rẹ lọ́jọ́ bàbá ẹ̀ náà lágídí bíi màálù Sókótó kì í gbọ́rọ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ náà ò ní jó sú ọ ni ah, ò ní jó sú ọ ni ẹ ó sú mi ọ̀rẹ́ mi kì í bá wọn sọ dé rìn a ó tẹ pamọ́ ní tó tún máa bá sọ̀rọ̀ náà ni àti pé gbogbo bí ṣe ń yànnú fún ọmọ náà wọn èbí ni èbí ni ń pa bá ti rí wọn náà wá sí gtf fún. kí máa fún lówó àpọ̀ṣẹ́ iná mọ̀ pé mi gan manage ni kò sówó kò sẹ́rù lẹ̀ kò sí ọ̀kan bí kankan eléyìí náà dẹ̀ lílé àwọn pé ká ṣe kó dòun kéèyàn máa rówó náà kí ni mo fẹ́ ṣe. sùúrù ló ṣe ọmọ mo sì lórí díẹ̀ díẹ̀ ni èmi gan ti mú sí bàbá rẹ̀ lórí díẹ̀ díẹ̀ mo ti ń ṣe tó dọ́sàn sí i pé ọmọ rẹ o àbíkẹ́ yìí ó ti tó lọ́dọ̀ ọkọ ó ti tó lọ́dọ̀ ọkọ mo ti mú sí lórí ọmọ ṣe sùúrù ni yóò gbọ́ àti pé tẹ́lẹ̀ ó tiẹ̀ máa ń dúró láti bá mi sọ̀rọ̀ tẹ́ pé ó máa dúró máa gbọ́ ti tèmi ó máa gbọ́ mi yé a máa jọ sọ̀rọ̀ bọ̀ tí kò dúró rárá tó bá ti rí mi pé mò ń bọ̀ báyìí bí kó ṣàgbọ́ná ti tiẹ̀ pé kí n gbọ́ná ti tèmi so the, it looks like the whole thing is getting worse popsi kí la fẹ́ ṣe sọ̀rọ̀ tó wà lẹ́yìn báyìí. ah wo ohun tó bẹ́ sẹ́mi tó ọ̀tá sọ sórí ọ ẹni tó bá ṣiṣẹ́ di oyin ní àpáta kì í wẹ́nu àkẹ́ o. yóò ṣe ìdìbò àná ọkàn rẹ ọdún dọ́bẹ̀ ìdánilóṣù kúnlẹ̀. I'll be there with her. I'll be there with Sorry, táwọn bá ti pariwo àbí tó ní lẹ́yìn báyìí nínú ọ̀gá máa ń dùn ni. Mo ti mọ̀ pé ọgbà bíbá ìkọjá torí ẹ̀ lọ́nà ló jẹ́ kí n lẹ̀ sí wọ́n kọ́ náà bẹ̀rù. À ìwọ àti ọ̀rẹ́ rẹ̀ òkèèrè lé nìyí. Jọ òkèlè kí la rí gbọ́. Ọ ti bẹ̀rẹ̀ wò ó bí ìwọ gangan mo fẹ́ rí Àbíkẹ́. Ọmọ nǹkan tẹ̀mí fi gba tiẹ̀ torí pé ìwọ òrùn pọnpọ́n báwọn yòókù ṣe mọ́ òrùn pọnpọ́n ọ rí pé búrẹ́dì tí wọ́n ń tà kọ́sítọ́mà búrẹ́dì ni ó dàbí ìgbà tó wá látòkè òkun <laughs> eh, búrẹ́dì àtòkè òkun ni ìwọ ti kó wá eh, mọ̀tẹ̀ jẹ́ ká sọ̀rọ̀ jù ní tí mo fẹ́ rí ọ fún gangan ni pé mo fẹ́ kémi pẹ̀lú rẹ̀ kákan mọ́ fẹ́ra wa bọ́ sí wo mi èèyàn ni mí o èèyàn ni mí tí ń tọ́jú rẹ̀ bàjẹ́ búrẹ́dì ló ń tà mo lè sí bẹ́ẹ̀kì fún ọ. <laughs> ẹ máa bí mi kẹ́ ẹ ìwọ òkèlè sí èmi àbíkẹ́ sí èmi o fẹ́ máa fẹ́ èmi kí ló rò débẹ̀ náà níwọ bíi rárá bíi kùkù téè dàdá ń datọ́ o fẹ́ máa fẹ́ èmi. Ah, ẹ máa gbà mí ah, ah, ṣé oúnjẹ èwo ni kọjá yìí sọkùnrin máa kọjá yìí lọ́dọ̀ obìnrin ni àti pé sóúnjẹ náà fi ń fẹ̀yàn ni eh. kí ni ìtọ́jú rẹ̀ ròóbà tọ́ tọ́ sanra jù bọ́ sí wa lọ sórí ní ọjọ́ ayé ẹ̀ láyé láyé ẹ̀ tó bá tún dá mi lọ́nà tó bá mi sọ ọ̀rọ̀ ìranà ọ̀rọ̀ òṣì yìí wò ó wà á regret rẹ sórí tó bá fẹ́ fẹ́ mi lọ sílé bàbá mi sọ fún wọn kó fẹ́ fẹ́ mi ṣó ń gbọ́ mi. lọ sọ fún bàbá mi kó fẹ́ fẹ́ mi. Eh. bẹ́ẹ̀ ni má jẹ́ kí n tún rí ẹ kó dá mi lọ́rùn ọ̀nà mọ́ ìwà aláìní kan ṣe olórí burúkú olóṣì. díẹ̀ díẹ̀ jẹ́ mẹ́lẹ̀ àìwá ọmọ ní kí n lọ lé bàbá mi. ẹ dunu bàbá rẹ kí ni mo mọ̀ tí mo bá lẹ́nu wọn o àti pé ń bọ́ lé wọn àyìn gẹ̀tẹ̀ mo mọ àwọn ọ̀rẹ́ tí mo ní. <laughs> ẹ káàbọ̀ ẹ pẹ̀lẹ́ àmúrò pé wọn kan yín tó wúlé mi ẹrú gbígbé méjì. gbọ́ kó pọ̀ mi yorùbá sọ wípé àdéhùn ni àdéhùn sọ fún pé ìgbà tó dá yẹn kò gbọ́ yẹ ìwọ ló bá bẹ̀bẹ̀ o tó o bá ti yẹ. Ah, ẹ ẹ ẹ ẹ lẹ sà. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ àwa rẹ ẹ pẹ̀lẹ́ yẹ ẹ ẹ a ní rí láburú. sẹ́rí ẹ ẹ èmi ni. mo ti sọ̀rọ̀ mo bọ̀. ẹ lẹ bàbá ẹ pẹ̀lẹ́ sẹ́rí n tó ṣẹlẹ̀ ni pé nǹkan pàtàkì ọ̀rọ̀ tó ṣe iyebíye òun la wá fún. ẹ bẹ́ẹ̀ ni. nítorí pé a wo ọ̀rẹ́ ẹ gbajúmọ̀ ló máa ń sọ̀rọ̀ gbajúmọ̀. ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ olúwa sọ̀rọ̀ olówó olùsí àsọ̀rẹ̀ ara wọn. awo <laughs> sùn pé nínú gbogbo ìlú yìí àwa mm. rí i pé inú ilé yín yìí òun tó ṣe iyebíye wà òun là fi wá wá àfẹ́ wá jà nítorí pé òdòdó kan ń bẹ̀ làgbà láàbẹ̀ já òdòdó kan ń bẹ̀ làgbà láàbẹ̀ já o. excuse me ẹ jọ̀ọ́ Do you know them? o wọn rí. Ah, ah, àwọn ọmọ wa aládùúgbò ni mo okay you are welcome. ẹ má bínú nǹkan tí ọ̀rẹ́ mi ń try láti sọ torí ọ̀rọ̀ pọ̀ lórúkọ ẹ̀ èmi náà ń pè ní Mr. Okele kò sẹ́ni tí ò mi ládùúgbò yìí òdòdó ta fẹ́ wá já ní àdúgbò wọn ni Àbíkẹ́ èmi ni ọkọ Àbíkẹ́. ọkọ ah, you are telling me that you are Abike's husband. ya ya ya ya ya. ẹ̀ òun náà ni mò ń sọ pé ìwọ ni ọkọ Àbíkẹ́. ẹ èmi ni ọkọ ẹ̀ ẹni àwọn fẹ́ dá ẹ sọnù. ṣé àbíkẹ́ ló fi rẹ̀ fún ẹ ni kò sọ fẹ́ pé ó ní bàbá àti ìyá àbí. àwọn sọ fẹ́ ń gbà tètè àìsí ṣe butu àmì ìlà wa. ìgbà tó sọ náà la fi ní káwa káwa rí yín. ó dẹ̀ ti sáì fún ẹ pé ó máa fẹ́ àbí. ó gbọ́wọ́ sí wèsì nítorí ẹ̀ wà ní. ẹ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ tó bá di ẹ̀yìn oṣù mẹ́ta ẹ̀yìn padà wá. Hmm? Hmm? ẹ ẹ má bínú ọ̀sẹ̀ mẹ́ta lẹ sọ àbóṣù three months he said that after three months you come back kẹ́ ẹ padà wá. ẹ ẹ fún wa níyàwó gbogbo nǹkan tó yẹ ká mú wa. ṣé ta bá ń bọ̀ lẹ́yìn oṣù mẹ́ta o ẹ̀dọ́ ṣé ká kó o nílùú torí téèyàn bá fẹ́ wá dáná bá fẹ́ wá ṣe engagement àbí ẹ má tiẹ̀ ṣe yọnu àwa mọ̀ tá a ṣe gẹ́gẹ́ bí ètò wa àbí bò ni. bàbá ọmọ ní kẹ máa lọ náà oṣù mẹ́ta kẹ kẹ kẹ padà wá ẹ bẹ ṣe sọ èyí máa lọ èyí máa lọ oṣù mẹ́ta ẹ three months three months àwọn ẹlẹ́bùsẹ̀bù méjì wá ń di ṣó o sọ fún mi pé o ti fún ọmọ ẹ ní ọkọ náà. ẹ kí ló ń sọ èmi tó jẹ́ wípé mo gọ̀ wọ́n síwájú ni láwọn ṣàngótẹ̀dọ̀ méjèèjì tán ọ̀gbádùn o rí ògógóró lẹ́nu wọn bó ṣe ń rùn ni. mo ti rí ìtọ́wọ́ very important ni pé sọ fún bàbá dọ̀mọ́lá just tell him kó san ṣe kí ni kó sanwó mi ojú ẹ̀ mò ń tì o. oh ní problem. ẹ sí ìwúlẹ̀ ọ má ìwúlẹ̀ ọ orí nǹkan orí náà. ṣó mọ àwọn ọ̀mùtí méjì kan báyìí ládùúgbò wa wèrè méjì ṣé kò ń ṣe òkèlè <laughs> àwọn òkèlè wọn pé méjì wàá dá wọn mọ̀ ṣáá ni àwọn wèrè ní kí náà sọ. <laughs> wọ́n láwọn fẹ́ fẹ́ mi. <laughs> ìkọjá ayè rédèrèdè àǹtí mi ǹjẹ́ mọ̀ pé wọ́n ti wá bá dáàdì lórí ọ̀rọ̀ yín already. Ah, ọlọ́run. wọ́n lórí láyà wọ́n wọlé wá bá dáàdì ah, pé kí ni. Ah, wọ́n láwọn nífẹ̀ẹ́ yín ni báwọn fẹ́ fẹ́ yàwó. àgbà mi tẹ̀. kí wàá ní dáàdì sọ fún wọn. dáàdì ni pẹ́pẹ́sẹ́ o kán máa lọ o kán padà wá láàrin oṣù mẹ́ta. ẹ̀yìn oṣù mẹ́ta. oṣù mẹ́ta. láti wá ṣe fún mi. <laughs> ẹ̀yin mọ̀ wá dádì wa ni dádì ń gáwọn kọ́kàn tẹ̀ fi kúrò ni dádì kan ṣàtàn án bọ́ta. àfi bẹ́ẹ̀ mo jẹ́rìí dádì. <laughs> ṣùgbọ́n ẹni tí ọ̀rẹ́ dádì tó wà lórí ìjókòó ń jọ yẹn inú bí yẹn kí yẹn lé wọn dànù sára wọn yẹn lé wọn tẹ̀fẹ̀tẹ̀fẹ̀. ó bẹ́ tà. lé wọn dànù. ẹbí wọn kúkú kọ́. àbí tó bá ń ṣe pé mò ń ta bread àwọn yẹn bí mi èmi àbíkẹ́. ẹ pẹ̀lẹ́. ẹ pẹ̀lẹ́ ẹ̀yà rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ sà. àpẹẹrẹ ẹ̀dá agbára lọ. wo mo ti fẹ́ máa múra mo lọ sọ́dọ̀ rasaki ní ẹbẹ̀ ni màá máa gbà lọ sóde tó ti yé ń sìn. àjọkẹ́ aṣọ mi tí mo ní kó páàkì ńkọ́. mo ti páàkì ẹ̀ mo ti gbé sí ẹnu ọ̀nà ta. ìṣọ̀rọ̀ ẹ̀ mú lé dání o. ètè ètè stop láti máa rí ìlàyà rán yìí ìlú sẹ́yìn àwọn bíi rárá bíi ọ̀pọ̀ eré rédèrèdè. ṣé bàbá babe what are you talking about Damola, kì kò mú orí kan kò tún lówó o lè pè wá o babe olúwọ̀bọ ni kò jẹ́ yẹn. ó gbogbo gbogbo tó wà lórí ọ̀bọ yẹn. báwo la ti wà bẹ́ẹ̀ ni abẹ́rẹ́ ń kẹrosínì báyìí ni. o mọ everything. Oh cousin babe mo ti jápa lẹ́yìn ìdíta mi. màtò sínú láyìn olówó kò mọ ikọ òun máa tẹ̀lé ní kojú ẹ̀ o. assurance gbogbo ẹ̀. màtò sínú bàbá mi láyìn olówó kò àbí mi. wá olówó náà kò mọ ikọ kí ni. wàá bá rí pé ìbò bẹ́ẹ̀ o. Yes, what's up? Oh, she. Hey, pàdé báwo lè máa jẹ. dáàdì ẹ ní kó jẹ mẹlẹ bóò ni rárá o n bò yẹn lọ. wọ́n ní event tó ń lọ ni. ìwọ ọ̀ lọ ni. ẹ wo mo òun náà pèsè sí èmi kan náà pé ó kàn ní kóun yà kí n kó tó máa lọ ni. ẹ ẹ àbúrò àwọn eléyìí àwọn girls máa ń bá a lọ sí club máa bá a lọ sí gbogbo show tó bá ń lọ. Ah, ní ẹpọn lẹ́nu yìí ṣé dáadáa lélẹ́yìí ni. Eh, dread lélẹ́yìí dread náà pé lè. Hmm. ṣé ìwé ilé náà ló lò ní àbọ̀ àbọ̀ rẹ́ǹtì ẹ̀. ọmọ wo ọmọ oṣù wo àwọn tẹ́ńtì ó tẹ̀lé wọ́n mọ̀ ń tó pa ẹ jẹ́ gẹ́gẹ́ bọ́ta jáde gbẹ́bẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ni mo rọ wọ́n tọ̀ lé lédè lédè tọ̀rọ̀ kí ni dájú ṣe ọgbọ́n tí wọ́n sọ ni. bọ́sí kí ló dé kí ló dé tẹ̀ ń bú wọn bẹ́ẹ̀. yìí sọ̀rọ̀ sáwọn ọmọ ẹ̀rọ ọmọ ẹ̀rọ ọmọ tẹ́ pẹ́lẹ́ nu bí ẹnu kínní wọ́n bú wọn wọ́n sọ̀rọ̀ sí wọn pé òun làwọn tẹ̀lé yóò mọ̀ lọ́dọ̀ Davido yóò mọ̀ lọ́dọ̀ Michael Jackson yóò sì mú yín lọ́dọ̀ Michael Jackson náà kò sí gbàdúrà ò ní mú yín débẹ̀ ó kùn ọ̀dọ̀ Michael Jackson wọ́n ní wọ́n ló lọ sígbà tó ti kó ìdẹ sọ́rùn tó kó kéré sẹ́yìn sọ́rùn bí ajá báńkì what's this now that dey embarrass mo dey ń wò wọ́n báyìí ló ń ṣẹlẹ̀ náà. pàdé jọ má bínú ṣùgbọ́n jọ má bínú tó bá ti parí iṣu ẹ jẹ́ kí n mọ̀ ṣùgbọ́n. ẹ wò ó sí ẹkún rẹ ẹ wá ṣe pàdé níta ṣùgbọ́n. kọ́kọ́ kọ́kọ́ máa ń mọ lórí ga ọ ẹ kàn bú ìwà tẹ̀ ń wù yẹn mi ò understand mi ò la. ìwọ lọ fà á. kí ló dé ìwọ lọ fà á ẹ wọ ẹ wọ mi ò la kẹ kí ni tí mo gbé lẹ́yìn náà. ní sọ ọ̀rọ̀ rẹ ní sọ wọ́n bú wọn ní wo olówó lọ ìkejì ẹni kojé lòlú lọ òun làwọn máa tẹ̀lé kí tí wọ́n máa káwọn káàkiri yóò gbé lọ́dọ̀ bọ́fí jò yóò gbé lọ́dọ̀ uh, wíkì jísìn gbogbo ilé tó ń ṣẹlẹ̀ sí mi ṣe bẹ́ẹ̀ ṣe wà láyé ṣèbí ìṣojú ni gbogbo ẹ̀ ṣe ń ṣẹlẹ̀ sí mi. ìwọ náà lọ pa gbogbo ní àníkó jáde tó ọ̀ oh, jára mọ́. jẹ́ ká gbé ọjà olóde náà gbogbo ọ̀yàn jù. wàá máa wọn náà lọ di dàbí ṣé dàbí wọn náà kárí wọn. kílẹ̀ sí kílẹ̀ mọ́. dadi káwọ sá alábàámu sá alábàámu sá. dadi mo tọrọ owó sá ohun yìí mo gbọ́ ń bẹ̀ yẹn nígbà fẹ́ra kerosene bí ọmọ ìṣèlú abayín sá. ìwọ kọ́ mo ń pè ọmọ tí mẹ́lọ́ọ̀ ń pè eh, nígbà tí mẹ́lọ́ọ̀ kọ́dà ńlá mu nítorí àwọn àwọn kerosene pẹ̀lú kúrẹ́ yìí kí n rán kerosene kọ́dà kerosene nù má lọ ìwọ kọ́ mo pè. ẹ ẹ dààmú mi sà ẹ jọ mo lè bá yín rà nǹkan kò sí ọ pẹ̀lú bó ṣe wà yìí. mo ok. mọ̀ sí yọnu mọ̀ sí yọnu nígbà bá rán kẹrọsìn tọ́da kẹrọsìn nígbà kí n bo ni kí n fọkàn sí mọ́ lọ sọgbọ́ rọra o. Hmm? ẹ sà ẹ jọ sà ẹ jọ ẹ jọ ṣé mo ní fifteen naira sà. Mm-hmm. nígbà òde nísìnyí mo ní alábàámusa ọlọ́ọ̀tọ́ owó kí lọ́kàn ẹ̀ nísìnyí sóò ní tọrọ owó báyìí kẹrọsìn tí mo fẹ́ rẹ̀ kẹrọsìn tí mo fẹ́ àgàn kẹrọsìn thirty naira mo fẹ́ àkóso fifteen naira níbo ni kí wàá di fifteen naira fún ọ kò sí fifteen naira sọgbọ́ Mo lọ. ẹ sà mo cooperative ni ẹjọ ẹjọ ẹbẹ káwọn èèyàn gbọ́ sà ẹjọ sà. ọ̀dà kó o kí tọ́jú máa sìn ìwọ kọ́ àwọn ẹ̀bẹ̀ mi sọ gbọ́. dájú ẹjọ. mo ní wọ́n rẹ̀ lọ́bẹ̀ kerosene kò sí fífítà náà níbi kerosene. ẹni káàdì. ọ̀sọ́ ẹ fẹ́ wà rú. ẹ bá ní tó kú à. ọ̀rẹ́ ti yé mi ọ̀dà ànàmọ́. ayọ̀mọ́. ànàmọ́. yé màá ló bà. ànàmọ́ tó ń ṣe fún. ṣé ẹ lówó ni. abẹ́ òlówó. ó ń ṣe fámì ni. Ah. Ewé ọ̀dí ká àwọn ọmọ ọmọ gbogbo tó ṣe yìí. Ẹ wọ́n ti ẹ̀mí kankan tí mò ń wá ń bíbà yìí. Ẹ jókòó ẹ jókòó ẹ jókòó. Mo bọ̀ mo bọ̀. Ó kí ni nǹkan? Pẹ̀lú àbúrò. Lọ́ra o. Ah. Ó ga jù. Ah. Àbí bí òkè. Eh. Ó tó tó mẹ́ta. Bẹ́ẹ̀ni. Bó o nìkan. Kò bàjẹ́. Ẹ kú lù. Àwọn àgbà. Ah, ah. ó wà ga. ó lágbára. ṣé o sì. ìyá àbíkẹ́ ńkọ́. ẹ ó ti jáde ní tiẹ̀. àbíkẹ́ náà ńkọ́. Ah, as usual àwọn ti kiri bẹ́ẹ̀dì náà ti wọn. kò wèmí náà kí n wá kí n bá ya àbíkẹ́ ní. kí ló dé. bẹ́ẹ̀ ni torí ọ̀rọ̀ tí mo fẹ́ wá rí ọ fún tí ya àbíkẹ́ bá dé fúnra rẹ mo fẹ́ kọ́ ọ sọ fún kì í sí pé ẹnu mi ní òtí wàá gbọ́. ìdí ẹ̀ nù ẹrú dẹ balẹ̀. wọ́n jẹ́ ẹrú ọ̀bọ. sọ wọn pé a ti máa wá bọ̀ ọjọ́ ti pẹ́. bẹ́ẹ̀. ìwé wa ti pẹ́ lára ọ̀sẹ̀ ó ti yẹ kó dọ̀sẹ̀ mo wá òpin téèyàn bá jọ ń ṣe ọ̀rẹ́ tọ́rẹ́ méjì bá wà tí ó yẹ kí báyìí wà láàrin wọn kí báyìí wà kan dúró báyìí ìyẹn mo wá rò pé ọmọ mi ò ní òun <laughs> òdodo kan lẹ́kùnrin rẹ̀ òun fẹ́ jà mí òdodo wo lọ ń já òdodo wo kí lọ ń já ní sọ́bẹ̀ kọ́ lọ́ọ́ mú ayéjọ́ ni ẹ máa jà ó mú ni ó mú o tó tu ti gbòǹgbò ti gbòǹgbò ìyẹn ni wọ́n á òun rí Àbíkẹ́ ń <laughs> fẹ́ máa náà jọ mọ wà ọmọ ìmọ̀ tàdá sóò rẹ̀ mo wá níwèé sọ báwọn àwọ̀dọ̀ rẹ̀ ni wọ́n fẹ́ra wọn sùn lọ́kà rẹ̀ ìwọ kọ́ tẹ́ bá bọ́ ọmọ tó ọjọ́ rẹ̀ mi kọ́ gbọ́ sí. <laughs> Rasaki eh? látọjọ́ tá ti wà torí eh, Ọlọ́run eh. ok ṣé o fẹ́ kí n máa fi ká máa fọmọ dọ̀rẹ́ ni àbí kí ni nǹkan tó ń sọ fún mi. kò sí tó burú nú ẹ ah, bí ọmọ tí ẹ bá lè fi ọmọ tèmi ọmọ tí ẹ bá bí ọ̀rẹ́ dọlápọ̀ ni ọmọ jẹ. ọ̀rẹ́ dọlápọ̀ hmm. kí ni kí ẹ ọmọ jẹ láàrin àdúgbò ọ̀rẹ́ dọlápọ̀ àbí ah. mo ti gbọ́ kò sọnà ń kò lè ṣeé ṣe tó ti yé ẹ. excuse ah. ẹ jọ mo nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́ àbíkẹ́ gan-an mo fẹ́ fẹ́ sílé ni mo fẹ́ fẹ́ tán ní ṣùlọ́ka mo nífẹ̀ẹ́ mo fẹ́ fi ṣaya ah, ní ẹjọ́ sáà. irọ́ tó jìnnà sódodo ni eh, eh, ẹ bá máa takìtì torí o sọ pé ẹ wá ṣeré ń bí mo sọ fún ẹ pé kò sọ́nà ń rasaki kò sọ́nà ń bẹ̀ kí ló dé. ẹ jọ ń torí Ọlọ́run. sọfọlá sọfọlá. ẹ níbo nìyẹn sí nìyẹn. so ọ̀gbẹ́ni jọ fi mílẹ̀ jáde mo sọ fẹ́ tó kò sọ́nà bẹ́ẹ̀ ẹ fi mílẹ̀ get out. orí ọ̀rẹ́ mi ti wá dàrú. ẹ wá pọ̀ sí kí ló ṣẹlẹ̀ báyìí. àbúrò àbí ṣe ń pariwo ní pé kọ̀sán náà mẹ́kọ̀ọ́ náà eégún òní sílé wọ̀ kí wọ́n nà bàbá ọ̀nà òsínbẹ̀ náà wọ́n sọ fún ọ̀nà òsínbẹ̀ náà ní sọ. pọ̀ sí ẹ wo bí báyìí èmi ò ní jáwọ́ o ṣẹrọ ọmọ yẹn máa scoop ọmọ yẹn fúnra mi mo dẹ̀ mọ̀ kó máa ṣe tèmi. tó o bá lè làkúnpọ̀ ẹ̀ gan làkúnpọ̀ ẹ̀. bó ṣe máa jẹ́ gan nìyẹn o. dandan ni kò gbọ́ sí ni ibà nǹkan ìlà fún wa bá. ẹ wò ó ọba lè làkúnpọ̀ ẹ̀ làkúnpọ̀ ẹ̀. ẹ jẹ́ ká máa lọ ẹ̀mí tí ń lọ. ẹ jọjọ ayọ̀ nítorí òpó ti ń pa nìkan tí ò lè ṣe ṣe nínú ṣe bọ́ ọ̀rẹ́ yín ni kọ́mọ yín fẹ́ ọmọ ọ̀rẹ́ yín ṣèjà wà bẹ́ẹ̀ ni ẹ̀yin òrùkú tó bá fẹ́ra wọn gbogbo ni ọ̀rẹ́ máa tún wà dùdùkọ̀ gbọ́ sí ẹ́ a ní ẹ sọ fún mi kí ló wà bẹ́ẹ̀. ṣé mo pé látọjọ́ tẹ́ ti bí mi mi ò fìgbà kan báyìí kọ̀rọ̀ sí mi lẹ́nu rẹ. Ah, o ò tiẹ̀ gbọ́dọ̀ kọ̀rọ̀ sí mi lẹ́nu. lóòótọ́ mo lè máa fa wàhálà sọ́tún sósì o ṣùgbọ́n faramọ́lẹ̀ mi ó kọ̀rọ̀ wọ̀ sí ni dáàdi ṣe rí lórí ọ̀rọ̀ Dàmọ́lá yìí mo nífẹ̀ẹ́ gidi gan ni ah. oúnjẹ ló wù mí kí n fi ṣe ọkọ. ẹ ìfẹ́ ìfẹ́ lẹ́nu tiwọ́ ìwọ mọ̀ bóyá ìfẹ́ òdodo ló ní sí ẹ. ó nífẹ̀ẹ́ mi dáàdi ó dá mi lójú Dàmọ́lá nífẹ̀ẹ́ mi èmi náà dẹ̀ nífẹ̀ẹ́. Ah, oromọdé o màṣá o ìyá ẹ ló má wòdì torí tèmi jẹ mi tèmi yé mi ò lè pariwo ẹ̀ lè pé tèmi yé mi tèmi yé mi nǹkan tó bá yé yín bẹ̀ kẹ́ sọ kájọ gbọ́ kájọ gbọ́ ah, ah kí ló wà bẹ́ẹ̀ nìkan ọmọ méjì kan fẹ́ra wọn ṣé tálíkà lè fẹ́ kọ́ ọmọ yín fẹ́ ni àbí kí ló dé ọmọ yín lòun láìkè onífẹ̀ẹ́ òun náà nífẹ̀ẹ́ ẹjọ́ fẹ́ra wọn náà. sórí wọ̀nyí àbíkẹ́ yìí ohun tí ò yẹ ó pọ̀ ju tó yẹ lọ wá gbọ́ o àfi tí mo bá kú làwọn ọmọ méjèèjì yẹn náà lè fẹ́ra wọn. ẹ wá wo bí wo bí wo bí ṣòwò ìwọ nífẹ̀ẹ́ òun ẹ̀ láti fẹ́ ṣòwò náà nífẹ̀ẹ́ fọkàn ẹ balẹ̀ ètò ìfẹ́ ra yín kí òun máa pàṣẹ fún mi àjọ máa pàṣẹ fúnra nílé yìí kò lè pàṣẹ fún ẹ pé kò má fẹ́ fọkàn ẹ balẹ̀ àjọ wọ́tọ́ bí owó ni kí ni. kí ni mo ṣe fún dáàdì gan-an kò máa yé mi náà o. àbí ká dọ́gbọ́n sọ̀rọ̀ yìí. irú ọgbọ́n wo. ìwọ náà wò I want you to look it from this angle. tó bá jẹ́ kí n fún ẹ lóyún. yes. mọ̀ bọ̀ mọ̀ bọ̀ mọ̀ bọ̀ mọ̀ bọ̀ kéèrì kéèrì kéèrì kéèrì bẹ́ẹ̀ ẹ̀rí nabẹ́gi mọ́ngòrò kéèrì tí o fẹ́ jẹ́ mọ́ngòrò ẹ̀yìn pọ́n. wọ́n kàn wọ sàlẹ̀ mango wèrè wọ́n sàlẹ̀. abikẹ́rẹ́ ah, o olè búrẹ́dì. mo mọ̀ pé kò possible kí popsi ni kò lọ ṣẹ́yàn. what do you think about this strategy? rona ó dẹ̀ ń pè mí gbọ́ ẹ dáadáa kí ló sọ ń sìn náà. yeah it's true èmi feel pé once the deed has been done wọn ò ní ní choice ju pé kàn jẹ́ ká fẹ́ra wa lọ. rona kọ́gbẹ̀ni ẹ̀ ń ṣeun kò yé mi. ṣé omi tó sì rẹ o. ó fẹ́ ra búrẹ́dì ló máa ó fẹ́ ra búrẹ́dì ló máa ẹgbẹ́ búrẹ́dì dání o. Dàmọ́lá kí wọ́n fún èmi Àbíkẹ́ lóyún kó fún mi lóyún so torí mo ti ń ta búrẹ́dì o rò bí àmì ò lọ́pọlọ tí mo rò ọ̀dẹ̀ ló pè mí o rò bí àmì ò gbọ́n àbí ìwọ fẹ́ fi búrẹ́dì o fẹ́ fi kó mi lómi ọbẹ̀ jẹ kò possible o ò lè fún mi lóyún kò lè ṣeé ṣe ni èmi tó yẹ pé mo ti dá májẹ̀mú pé alẹ́ ọjọ́ ìgbéyàwó mi lọkùnrin tó máa ṣí mi láṣọ wọ̀ ṣó ń gbọ́ mi kò lè possible. dàmọ́lá kọ́nù ọmọ bàbá aṣọ́de òkèlè ní láti gbọ́ òkèlè ní láti gbọ́. àbíkẹ́ come don't take this person. kò possible ṣó ń gbọ́ mi kò possible rárá. má kí n bọ́ ló where are you going n bọ́ lọ ń náà ó ti jọ lọ. ó ti jọ mi lọ. Ah, ẹran ti ń lọ. ó ti mú mi lọ. ẹran lọ. ayọ̀ olùkùnmí. ǹgbẹ́ o. ó ti ń láyìn bọ̀rọ̀ mọ́ yẹn. ó ti ń láṣẹ́ gbódò ara rẹ̀ àrẹ o. má kìlọ̀ ah, ayé rẹ̀. kìlọ̀ o fẹ́ mọ̀ ara mi bú màá jọ. jábọ̀ rẹ̀ ara mi bú màá jọ. òkèlè lẹ́ láti gbọ́. má bàa mi sọ àgbà má bàa mi sọ. ayé ìdààmú láti bàjẹ́. ṣé máa pọ̀ tí eh. máa pọ̀ ẹ̀wù ẹ̀wù ẹ̀dá torí tiẹ̀ jà torí ta ló jẹ́ àlẹ́ ìkúlé òun. òkèlè òkèlè ọ̀gá ní ìdílé jàre tó sorun kú ni. kíbi ibi àgbẹ̀ pẹ̀ wóbe ah. wóbe. ìdílé jàre rẹ̀ sorun ah. kú èwo ni o. ààrẹ ah, eh? nígbà mi àtọ́rọ́ àjà àjàmjà àjà ilé mi jáde nkùlé òun. wo iná ti jó wa o iná ti jó wa o. ẹ̀yin náà wèrè olórúkọ kù. àwọn ọ̀nà jẹ ní. ṣe ti gba náà ni. wo ọ̀rọ̀ ọ̀rọ̀ pọ̀ sọ̀rọ̀ sọ̀tọ̀rọ̀. sórí bí èmi àtijọ́ ìbúba ṣe ń bọ̀ eh. tá à ń bọ̀ kọkàn wú ọkàn sòsè mo kàn rí àbíkẹ́ ni inú àbíkẹ́ tiẹ̀ tí wọ́n ń torí rẹ̀ kú mo kàn rí àbíkẹ́ so bí mo ṣe rí àbíkẹ́ báyìí mo kàn wú ọkàn mo wá rí Dàmọ́lá tó bẹ̀rẹ̀ sí nínú àbíkẹ́ mọ́gi bí irun mọ́gi tí ń fún mọ́gi. àbíkẹ́ ìwọ ṣe àbíkẹ́ tọ̀dọ̀ mi àbẹ́ wọ́n ti bí àbíkẹ́ mi. àbíkẹ́ rẹ̀ ń ta búrẹ́dì tó ti Dàmọ́lá ọmọ bàbá aṣọ́de nídìí gímọ̀ngòrò kọ́ mi ṣe gbólà gbólà. ẹ àbíkẹ́ tọ̀dọ̀ tèmi kẹ́ ẹ mọ́mọ́ mi ṣeré o àbí kẹ́ olórí burúkú o. Ah, ah. kódà inú ti bí mi pé ah, odidi ìyàwó king of boys sí tíá ó ní wọ́n rún báyìí bí mo ṣe fẹ́ lọ kó fún pé kí ìjẹ̀bú bá bù mí sọ pé táwọn kọ́ wá sọ fún ọ ká tó mọ ìgbésẹ̀ tá a gbé. ẹ ẹ ẹ jọ̀wé níbo náà ti wà báyìí. ìyún ni òye mi torí wọ́n ti kí ló ṣẹlẹ̀. inú jẹ́ kó rẹ̀. <laughs> odò kọ́lá lọ akóyinu jẹ́kọ́ gbé bọ̀rẹ̀ ilé ìdàmọ́lá ilé ìdàmọ́lá tiẹ̀ ní ilé ìdàmọ́lá ilé ìdàmọ́lá ẹ̀dá lọ a máa já ẹgbà fún ní èdè bàbá bàbá bàbá do ilé náà ìjẹ̀bù olórí ibùtí náà mọ̀ bọ́sọ̀ ọmọlé ẹ̀ múlẹ̀ ẹ̀ nísọ̀ mẹ́ ayé ìdàmọ́lá bàjẹ́ ìdàmọ́lá ò ní sóríire. kókó tí mo ní kó máa fọwọ́ tu nìyẹn òun mm. bá koríko ṣeré àbí o ò ní gbọ́ràn tó ti yẹ. o ò lè gbọ́ràn o ò lè gbọ́ràn àfi kó o sùn lásán èyí bread o lè bá màmá ẹ̀ kiri o lè lọ gbà ní bakery o lè fọṣọ o lè gbálẹ̀ kò sí kankan tó lè ṣe rárá àbíkẹ́ni yẹn láti six o'clock ní ìdájí ló ti máa jí á gbálẹ̀ lọ gba bread ní bakery á fi nylon sí A á tún kiri lọ ojú kan ló máa wà tó máa sùn bọ́lọ̀kù àfi kó tọ́jú pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kó ṣe kíní kan yamayama kẹ́ máa ṣe báyìí káàkiri àdúgbò wàá rí ó máa tó ẹtì ṣó ti yẹ ẹnu ẹ ló dẹ̀ wá yẹn wò ó kù díẹ̀ o àbí kẹ́ máa wọ yunifásitì nsìn ẹnu ẹ ló wá yẹn àfi kó tọ́jú kó ṣe pépé kó ṣe gbogbo ẹ̀ torí nǹkan. inú ìjà máa wọ yunifásitì. ẹ máa lọ ibi tó ti ṣe. Thank you. Abike, Abike, Abike, please, please, I have a message for you. Another message? Yes, please. Kí tún ni? Kini. mi náà, kí ni? Ìwọ ni mo fẹ́, tipẹ́tipẹ́ ló ti wà lọ́kàn mi. Ìwọ ni mo fẹ́, ó pretty Àbíkẹ́mi óyá mo ní wípé jẹ́ kájọ máa wọlé wọ̀de óyá mo ní wípé jẹ́ kájọ máa wọlé wọ̀de ìfẹ́ là kọjá òfin nílé ayé I will stay with you forever títí dalẹ́ we dey together as one you go be my love for you you go be my number one number two go still be you kò rówó lọ́wọ́ mi kò rílé lórí mi but she dey feel my style the way she dey do me dey do me like say there is none of her kind kò rówó lọ́wọ́ mi kò rílé lórí mi but she dey feel my style she dey feel my style eh Abikemi please i'm in love with ọlọ́kùn tó rán kò yẹ kó le tó báyìí náà ó ti tó orí ọ̀tẹ̀ tó Àbíkẹ́ kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣe kí ló ń pa ẹlẹ́kùn. ṣé gbogbo nǹkan tó wà lẹ ṣé kò tẹ̀kùn ni. jọ kí ló wà lẹ́yìn. ṣe bẹ́yìn náà rí gbogbo wàhálà tí dáàdì ń bá mi fà wọ́n sọ pé eh, mi lè fẹ́ dàmọ́lá mi lè fẹ́ dàmọ́lá mi lè mú nǹkan gan tí dàmọ́lá gbà lọ́wọ́ wọn wọn ò sọ anything kí ló ṣe tó fẹ́ yọ ọmọ ilé tí lápá báyìí náà kí ni mo máa sọ fún ẹ mo ní kó o fi ọkàn ẹ balẹ̀ àbí mi sọ bẹ́ẹ̀ fún ẹ ṣé bẹ́ẹ̀ mi mo lọ kọ́ mi mo bó ṣe máa bá sọ̀rọ̀ àbí mi sọ bẹ́ẹ̀ fún ẹ kí báwo ló ṣe fẹ́ tuntun bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí mo ti bèrè lọ́wọ́ ẹ mo ní ṣé o nífẹ̀ẹ́ o lóò nífẹ̀ẹ́ òun náà dẹ̀ nífẹ̀ẹ́ kí ló wá kù ọgbọgbọ́n ẹ̀rọ la máa fi ṣe tá máa àbẹ́ sọ̀rọ̀ ṣé bóbìnrin ni mí òun á jókòó síbi òun á wù. ṣé mo pé mi ẹ̀ bá mo ọkùnrin kankan wá sínú ilé ìfún yín rí Dàmọ́lá ni first person tí máa sọ pé mo nífẹ̀ẹ́ tọkàntọkàn mo fẹ́ fẹ́ mami Dàmọ́lá nìkan ni ọkùnrin tí mo máa kọ́kọ́ like láyé mi. mo fẹ́ béèrè kankan lọ́wọ́ ẹ̀ ṣé o fẹ́ kí n yọwọ́ náà rọ̀ ẹ tó bá ti fẹ́ kí n yọwọ́ náà ẹ̀ má sùn ẹkún mọ́ ìwọ́dé mi dábàá bẹ́ẹ̀ ètò obìnrin ni màá lò fún ṣọ́rọ̀ mi ti yẹ òun á jókòó síbẹ̀ wá ń ké gbogbo ó dẹ̀ máa jí kiri láàárọ̀ àbọ̀ ní kiri ni òwò àjọkòtò ọ̀lẹ́ aláìní kankan ṣe alápàáké tó àjọkò tiẹ̀ tó ń pè àǹtí mi àǹtí mi ẹ wọ́n kọ́ yára kẹ́ lọ sùn jàre ẹ fariwo yìí stop mi ẹ̀jẹ̀ kéèmí sùn nígbà tó padà abáyé ní ìbàyè o kẹ́ lọ sùn. mo ti bẹ́ẹ̀ sọ mo ti bẹ́ẹ̀ sọ títí kọ́kọ́ fi di àti ẹsílẹ̀ ṣébi tó sọ ni. Ah. màmí hmm, ẹ mọ̀ nǹkan tó ń bà mí lẹ́rù nǹkan tó ń bà mí lẹ́rù ni pé ṣé àwọn bọ́ìsì tí wọ́n ràn àǹtí mi lọ tó lọ bájà yìí ìpadàbọ̀ wọn ò lè dá o tó dáwọn bọ́ìsì èèyàn líle ni wọ́n ìpadàbọ̀ wọn báyìí kò kò lè dá rárá. ǹgbọ́ kí ló ti wọ̀ gan sọ̀rọ̀ ẹ̀dí tọ́ọ̀gì káàkiri ìgboro kí ló wà bẹ́ẹ̀ ni pé ẹ fẹ́ wa àfẹ́yìn ṣé ìwàhálà wà nù yẹn ni tẹ wá lọ bá àwọn ẹni lẹ́ni jà ìwọ ọ̀rẹ́ ẹ̀dẹ̀ wà ń bẹ̀ àbí òsínbẹ̀ ni. ẹ wo màmí kò kò rí bẹ́ẹ̀ o èmi ò bá wọn jà o tí ò bá ń ṣe ti Dàmọ́lá tán lọ́fíìsì ni kò ní sí gbogbo wàhálà yẹn. ṣé torí ti Dàmọ́lá ló fi wá yọ igi ìwọ pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ ẹ lọ dènà dè wọ́n àbí ẹ lè mú wọn ọ̀rọ̀ ẹ lórí Dàmọ́lá yẹn tèmi dẹ̀ yé mi pẹ̀lú gbogbo nǹkan tí mo ń sọ láti ìjọ yìí torí nǹkan tí mo rí ẹ̀yin ò rí. ẹjọ kí ni ẹjọ kí ni tí ń tó yé yín nínú ọ̀rọ̀ yìí nǹkan tó bá jẹ́ ti tó bá yé yín ni kẹ́ ẹ jẹ́ ká gbọ́ kí ló yé yín ó yé yín ó yé yín lẹ̀ sọ látijọ́ yìí kí èwo ló yé yín bẹ̀ ẹ já gbọ́. ṣé o fẹ́ mo fẹ́ gbọ́ màá ṣàlàyé ẹ. o fẹ́ pa mi ni o fẹ́ pa mi ni kí ló dé kí mo jẹ fún ẹ kí ni kí mo jẹ fún ẹ alákọ̀ọ́bẹ̀ dadaki dadaki o fẹ́ pa mi. àjọ àpò bàbá o kí ló dé kí ló kà fún. ó ní ọmọ mi kò ní fi ọmọ òun ó ní tọ́ba fẹ́ ọmọ mi ọjọ́ pẹ́jọ́ pẹ́jọ́ adébẹ́dẹ́ ẹlẹ́yìn ìgbà tó bá kú ni kó sì kú kọ́kọ́. Ah! kí wàá lélẹ́yìn ṣe pẹ̀lú mọ̀mọ́ tá à ń sọ ṣe bí ni. ok ìyá àbíkẹ́ ṣe fẹ́ gbọ́ la etí ẹ̀ sílẹ̀ kó gbọ́ ìdí ń fẹ́ sọ fún ẹ. ẹ wò mò ń ṣiyèméjì lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí lórí ọ̀rọ̀ àbíkẹ́ ìmọ̀ ẹran tó kú tó bá ti yè méjì ọjọ́ ti pa ah! ẹ wo mo sì ní ìfẹ́ ọkàn òun lọkàn mi yàn òun lọkàn mi fẹ́ ẹ wo mi lè parọ́ fún kan wá sí mi lọ́kàn ni ìfẹ́ kí kiri búrẹ́dì sí tí òun wúlò fúnra rẹ̀ kò wúlò fáwọn òbí rẹ̀ nítorí pàtì ìbàjẹ́ ní máa mú dùn tí ò ti bàjẹ́ sí a ní ọgbà tá àgbà lọ́wọ́ àbáyé kó òfin lóhun tó lò kọ́mọ rẹ̀ kó ni wọ́n fi gangan kún lẹ́gbẹ̀ẹ́ ọ̀dà àmọ́ ẹgbẹ́ mápa áfíríkà káàkiri báyà áfíríkà lọ́jẹ́ gbogbo gbogbo bí ó ti yẹ kí wọ́n mọ̀ ìwọ ló ń pẹ́ ló ń gbẹ́bẹ̀ gangan kiri áfíríkà wọ́n yẹ wọ́n mọ̀ káàkiri áfíríkà kí wọ́n mọ̀ káàkiri Asia kí wọ́n mọ̀ káàkiri Europe ọ̀gbẹ́ áfíríkà rẹ̀ kàlásán káàkiri. ó ń rarun oṣù. sọ̀rọ̀ pọ̀ sí i kò ń ṣe pé bóyá kò wùn kó kú sí nǹkan ṣùgbọ́n màá bí kẹ́ yìí kò wùn ká lu ọmọ yẹn rárá ṣùgbọ́n tẹ́ bá ní pé ká lò ó àní tọ́jú ṣùgbọ́n ẹ̀dùn náà mo fẹ́ bí nǹkan kan lọ́wọ́ ọmọ ọdún mélòó ni ọdún èmi kí ló dé òun béèrè èjì mi tá a bá ní kàkà lé ní èjì ẹni náà ti ń súnmọ́ àsìkò tó lọ́jọ́ Dámọ́lá òun kà kúlẹ̀ ọjọ́ ọ̀fẹ́ kúkú òun sí ọjọ́ tó yẹ kí mi ó kú ah lẹ́nu tiẹ̀. ọwọ́ ẹ̀yin lè rò o nǹkan tí mo sọ fọ́ nìyẹn o. ẹni bá ní kó síwájú ikú o. ọ̀rọ̀ bí ẹkú bí ẹkú kì í wá òkú o ṣe fẹ́ máa ṣépè fún mi ni. ó dáa tó bá jẹ́ pé gbogbo àlàyé tí mo ṣe yìí kò tẹ́ ẹ lọ́rùn mo fi ẹ́ sílẹ̀ ìwọ pẹ̀lú ìyá ẹ ẹ máa ràn. ọba ti jẹ́ dàmọ́lá o ẹ máa ràn. <laughs> mami wọn ò lè fẹ́ra wọn o kò sí tàbí ṣùgbọ́n kankan bẹ̀ wọn ò lè fẹ́ra wọn. kò lè wọ̀ wọn ò lè fẹ́ra wọn wọn ò lè fẹ́ra wọn. ọ̀rẹ́ kúkọ́ fẹ́ra yín damola ẹ kí ló dé tó ń gbọ̀n bèrè ju omi báyìí kí ni tó ṣẹlẹ̀ gan sí ọ. bàbá ẹ wò mo lè parọ́ fún yín ọ̀rọ̀ ọmọ náà ni o ọmọ yóò gbà fún mi o bàbá ẹ wò kò sí kò sọgbọ́n tí mi ò dá tán bó ṣe ń yí mi sébè ló ń yí mi sí poro kò sí nǹkan tí mi ò ti try láti fi pé kọ́mọ kò gbọ́ o bàbá ọjọ́ mẹ́ta péré ló dẹ́kun báyìí kí ni mo fẹ́ ṣe mi mọ kọ́ tí mo fẹ́ ṣe o ẹ ṣàánú mi bàbá ẹ jọ. <sighs> ewu ńlá rèé Dàmọ́lá Dàmọ́lá wo jẹ́ sọ ọkọ fún ọ akérègbè tó fọ́ kó pọ́n mi bòódo ewu ńlá ni o sórí wọn bọ ọjọ́ mẹ́ta péré tó kù yìí tọmọ yóò bá fi lè gbà fún ọ. Ah! ó léwu o ó léwu o. bàbá ẹ̀ dúnà ṣé mo lè fi tipá bá lò pọ̀. kò sí ibi tipá bá lò pọ̀. Ah, ah, àfi kó wá láti inú rẹ̀ fún ara rẹ̀ wò ó. <laughs> ariwo tí ó sọ nílé yóò pọ̀ yóò kọ́ bẹ́ẹ̀ látòdì bàbá tó bí ọlọ́mọ tó bá rí kò bẹ́ẹ̀ yóò wà pàlà sórí tiẹ̀. Ah, bàbá ẹ̀dẹ̀ ṣẹ̀rù bà mí ẹjọ́ ẹ ṣàánú mi kí la fẹ́ ṣe níbi tọ́rọ̀ dé dúró bá ẹjọ́. kò gbọ́ tí mo sọ fún ọ ni. àní akèrègbè tó fọ́ kò pọ́n bíbo odò àbí kẹ́ ẹ wọ́n náà bọ́mọ òun ó ṣe gbà tó fi bá alájọṣepọ̀ àìjẹ́ bẹ́ẹ̀ wò ó <laughs> torí bàbá rẹ ní ìkọ̀kọ́ bẹ́ẹ̀ lórí rẹ̀ tó bá wá rékò ń bẹ́ẹ̀ tó wà bọ́ sórí ìtì ẹ̀. pọ̀ tí bayé mi jẹ́ pátápátá pé o báyìí o. Ah! ah! ah! ah! Yeah!

科学医呢？kọ́ ẹ dìde kẹtẹ̀lé mi. mò ń mú sóní lọ o ẹ jẹ́ kúrò lọ́nà ẹ kúrò lọ́nà ẹ yàgò lọ́nà ẹ kúrò mo appreciate yín gan èmi náà mọ̀ pé ṣe lè ń protect mi ó kàn dùn mí pé mi tètè rí gbogbo àwọn kinní yìí bọ ẹ mọ̀ pé mi náà mi ń kọ̀rọ̀ sí yín lẹ́nu. a ṣàdúpẹ́ pé àwọn ẹlẹ́rù wọ́n ti forí ara wọn gbẹ́rù wọn ẹ torí ibo ni bá wà ní ọjọ́ ìní. ṣé wọn náà ti rí yín sìn nǹkan tó dáa tó yẹ kí ọmọ máa gbọ́ ọ̀rọ̀ sí òbí ẹ̀ lẹ́nu nìyẹn torí pé kí ni ká ti gbọ́ láti kékeré lèmi pẹ̀lú rasaki ti wà bàbá dàmúlà kí ni ká ti wá gbọ́ ó wá ń gbèrò ibi sí mi ó ń gbèrò ibi sí ọmọ mi sí ìdílé mi àmọ́ o àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run rasaki náà dáǹsì ṣé bó ti fẹ́ lè filẹ̀ ṣaṣọ bóra ẹlẹ́bùsẹ̀ bo ọmọ ẹ̀ ló ń sínwín káàkiri yẹn dàmọ́lá eh? wọ́n ní bá wí fọ́mọ ẹni agbọ́ ọlọ́run tó máa tì ẹ́ lẹ́yìn ló ní kó o gbọ́rọ̀ sí mi lẹ́nu pé ah, nǹkan tí bàbá yẹn wí òdodo ni. báyọ̀ dúpẹ́ pé ti forí ara rẹ̀ gbé. <laughs> dúpẹ́ lọ́wọ́ ọlọ́run.